الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أبرلو القولون أسداء قفل وبنان atúnwá bí ọlọ́run náà kó bá ní ṣe àlékún kí á ti gẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé sunna ànábì wa muhammad náà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kóluwa masa ka ẹnì kọ̀ọ̀kan wa náà kunu ru àwọn tí ó sori rí ńláńlá báyìí lẹ́yìn náà mo bára mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì bá wa náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ láwọ̀ wa nù jọ kí wọ́n máa ké sí wa pé a wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká sì máa dáhùn àìní ilé dáhùn mọ́ ọlọ́run ní jẹ́ ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa alikọdar wàmẹ adarọkun malikọdar ẹ gbọ́n táwọn tí a máa nu wí ibi tẹ́mi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn wọ́n ní lórí ọ̀rọ̀ kádàrá yìí àwọn èèyàn ti dọmọ ẹná lórí ẹ̀ wàláhì làwọn bí mi wọ́n dọmọ ẹná lérí rẹ̀ wọ́n sì ń kírun wọ́n dọmọ ẹná lórí rẹ̀ wọ́n sì ń gbáwẹ̀ àmọ́ ń bo lẹ́sẹ̀ wọ́n ti tà sí òun lọ́rọ́ kádàrá yìí. nínú àwọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn àgbàlagbà kọ́ wa kọ́dà ńgbà tí wọ́n ní kémi náà wá sọ̀rọ̀ nípa kádàrá yìí èmi náà tún lọ tutira tí wọ́n ti kọ́ wa wò pé kí la sọ nípa ọ̀rọ̀ kádàrá tọ́lọ́hún ó fi jẹ́ ó yé bó ṣe dàrú má wọn ti jọ̀hún lọ́wọ́ tí òfin ní dàrú má wa lọ́wọ́ ẹ̀gbọ́n tẹ́nìkan wínú àwọn tíra náà ó ní alqadaru lugzun kabir xaara fakihi abkiyahu al-ilm wama wasalu ba'da ibxaari fihi illa ila al-xayra wa minhum tazandaqa. وكثير خرج من المله لان القدر سر من اسرار الله تعالى متعلق بعلمه وحكمته لماذا يبني الله الفاجر السفيه ويفقر الفاضل الفاضل التقي من اولى بالمال الفاجر الذي ينفقه على شهواته أم الفاضل الذي لو كان معه لأطعم منه حتى الكلاب والله تعالى لا يحب الفساد ولكنه أعطى من يفسد ومنع من يتقي جل جلاله جلاله afa yi ni alikọdaru lugzun kabir alọ tí o nítumọ̀ ní kádàrá alọ tí o nítumọ̀ òun ní kíni òun ní kádàrá xaara fi fakihi abkiyahu lẹ́yìn gbogbo àwọn ọmọ gbọ́n bérebére nù afa ní kádàrá dààmú wọn. وما وصلوا بعد الإبحار فيه إلا إلى الحيرة lẹ́yìn òfin tó tó àwádìí rẹ̀ kí ní jẹ́ ká dára àáfàá ní the end result gbogbo ìwádìí wọn ìdààmú náà ni kò lójútu náà ni. èyí tó wá lé ń bẹ̀ wa kathirun minhum tazandaqa nù àwọn tó wádìí ń pa ká dára tazandaqu wọ́n dẹ òkì àbíkílà pé mọ́lẹ́dọ̀ sẹ̀ndékù ẹni tí ọ̀gbọ́tọ̀ lọ́hùn máa tó ní kíní yọ̀ tiẹ̀ lójútu kọ́dọ̀ mẹ́lòmíì wá deny existence ọlọ́hùn níbi kádàrá ló ti bẹ̀rẹ̀ bó ní ké ẹsẹ lè pé kádàrá ń bẹ ńgbà kádàrá tó wá ń bẹ ọlọ́run ó tún jẹ́ yẹn ya ibẹ̀ ń lọ́gbà géètì tọ́gbà jáde kó nu ìsìlámù nù wa kathirun kharaja min لأن القدر سر من أسرار الله متعلق بعلمه وحكمته àfààní kí lójú ọjẹ bẹ́ẹ̀ àṣírí kan náà àṣírí Ọlọ́run ní kádàrá kódà bẹ́ẹ̀ yẹn ọba máa wádìí ẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn bá wádìí ẹ débi kan bí àṣà Ibn al-Qayyim al-Jawzi nínú pẹfanta ayi na ŋgbà wádìí wádìí wádìí àwa padà débi pé wa ma tasha'una illa an yasha Allahu abajutira àti. gègé lẹ bọ́rọ̀ kádàrá ti rí nu àfa yìí ni bẹ́yìn ọ̀tí ẹ̀ gbọ́ gbogbo ń tà ń wí owó gbogbo wa la máa ti ń dówó èyí ṣe tá a rówó lọ́wọ́ dẹ̀ tẹ́ni ọgbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ó sì tòsí àfáà lè ṣètò ìpẹni táwa náà mọ̀ pé owó rẹ̀ tó ní náà ní fi ń bayé jẹ́ ọlọ́run ó sì tún máa gbòkun. òun náà ló sì wí fún wa pé wọn ò fẹ́ràn ẹni tí ń ṣe ìbàjẹ́ Wallahu la yuhibbul fasad ó sì rẹ ni ó ṣe pé bóun bá dẹ owó yìí fún bí ó ti máa kọ́ mọ́sálásí ni ó máa kọ́lé aláìní ni ó máa kọ́ tọ́ mú òrukàn kọ́ lóun ò fún ọ. sẹ̀rígbà sì rí ńlá ni sẹ̀rígbà bàbá àti pé àlọ́ tí ò nítumọ̀ lọ́rọ̀ kádàrá ẹnu yìí tí wọn láwọ wá sọ ni èwo ni ò ní jẹ káwọ tàṣà ń dakọ èwo làwọn òfin ní kọlu Ọlọ́run látàrí gbẹyàn ń ronú ọ̀rọ̀ kádàrá ẹnu yìí tẹnu ti wá gbànú àmásìrí ńlá tẹnìkan ọlẹmọdé òun ni kádàrá kódà nínú ohun tí mo tún rí nínú àkọọ́lẹ̀ àwọn onímọ̀ alimami Shafi'i rahimahullahu ta'ala alimami shafi'i ni mina dalili ala al-qada'i wa hikami bu'sul labib wa tibu aishil ahmaq alimami shafi'i ni ntòun lè fi ọ̀rọ̀ kádàrá wé bẹ́ẹ̀ bá mọ̀ ntòun fi mọ̀ pé kádàrá ń bẹ bu'sul labib ẹni ọgbọ́n nutọ́ gbọ́n ta yóò sì ta kò ní ta yóò sùn kò ní dé ẹ mọ̀ wá pé ah, wọ́n sì gbọ́n wọ́n sì gbárí kọ́dà máa pẹ́ lómi gbárí. wọ́tíìbù aishil ahmaq wọ́n máa wá sọ fẹ́ lómi gba alájì kìíní yìí a táwùsàn mẹ́jọ ni kì í ṣe méjì ẹ̀yin lẹ́ mọ̀ ẹgbẹ̀rún mélòó lẹ́ gbé ẹ̀sà kó bẹ̀ o. yọ wá torí ẹlòmíì mi bá gbé ìwé fún chẹ́ẹ̀kì yọ wá tún ṣe báyìí ọlọ́run sí lòun lòun gbé fún alimami Shafi níbẹ̀ yọ̀ọ́ bá máa dín náà kọ́mọ tí ń jẹ́ kádàrá ọ̀rọ̀ kádàrá yìí kọ́dà kìí ṣe ń ta lè wakati wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ sọ àwọn àlùfáà ti ṣe tíọ́ra lórí ọ̀rọ̀ kádàrá tó pọ̀ ẹ̀yìn dàkọ díẹ̀ torí ìtọ́lọ́run ọ̀bá níkẹ́nu tí wọ́n ká àbẹ́ ìtayé ọgbà wá láti wí ẹ̀dàkùn ẹ̀ súnmọ́ àwọn àlùfáà àwọn àlùfáà súnà tí wọ́n ta tọ́ kéwú wájú wọn tí wọ́n ṣàlàyé fún wa. Wa nínú àwọn tíra tí ń bẹ lórí ọ̀rọ̀ kádàrá à ń pè tíra kan ní alqadaru wa ma warada fi dhalika min al-athar lil imaami abdullahi ibn wahab ibn muslim al-qurashi tíra kan nù àbí kéèyàn wá tíra tá à ń pè ní lil faryabi nínú àwọn àgbàfáà أبي القضاء والقدر للإمام البيهقي رحمهم الله جميعا أبي الاحتجاج بالقدر لشيخ الإسلام أحمد ابن عبد الحليم ابن تيمية الحراني رحمه الله ابن تيمية كينا لين تسي الاحتجاج بالقدر يتسي ترى تقبني القصيدة التائية القصيدة àtàìyà gbogbo tíra yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ délẹ̀ orin ní Ibn Taymiyyah àbí kọ́ ẹ dákun lápá abẹ́ ni orin ní Ibn Taymiyyah àfi sọ̀rọ̀ kádàrá ó sì kọ two hundred and fifty ẹsẹ̀ orin mi àtà two hundred and twenty five ẹsẹ̀ orin ní Ibn Taymiyyah àfi sọ̀rọ̀ kádàrá nù al-Qasidatu àtàìyà láì bí yìí àbẹ̀ àwọn bàbá wa Dr. Qasim ẹ dákun ẹ bá wa sọ fún àwọn tí ń kọrin lónìí ní Lárúbáwá káwọn náà wo jìbìlẹ tẹ mi àyíkọsẹ o alẹforin ṣe wá sí alikọsídà ta iye ẹmúlẹtẹmí àlọsẹ ọkọ débi ẹsẹ two hundred and twenty five kódò nítàn ẹnìkan lọkọ lẹ́tà sí ẹmúlẹtẹmí ọwọ akọ lórí gbogbo nǹkan làwọn afáàsùn nàmà ẹnì yìí ọkọ̀ ẹsẹ̀ orin mẹ́jọ pé lọ́kọ̀ sí nùtẹ̀yìnìyà tí n fi ń kìrìtìsáìsì kádàrá pé kí lẹ́yìn àfààní ní pọ̀rọ̀ kádàrá tí ò lójútu yìí ebùnútẹ́míyà wa fi ẹsẹ̀ two hundred and twenty five Da, padà kò sì wọlé pé ń bọ̀ ibi tó rìn ń ti ba náà ló ti kọ gbogbo ẹ̀ ẹ̀ lọ́ọ́ kàtà ebùnútẹ́míyà wọ́n ní kọ́ ọ̀là ha irtijalan ẹsẹ̀kẹsẹ̀ tó rí orin ni pé njẹ́ wọ́n wí ní lẹ́sẹ̀ mẹ́jọ ọwọ́ akọ lórí two hundred and twenty five bẹ́ẹ̀tù orin ọ̀dà lóhùn tó fún wa sàlàyé njẹ́ òye fún àwọn afáàlù ọlọ́nkọ́ mọ́sàbà àwọn àlùfáà wa àwọn tí ń bẹ láyé ọlọ́nkọ́ sàlékún dáadáa wọn. nípa báyìí díẹ̀ nù nínú àwọn tíọ́rà tí ọ sọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bí mo ti wí ẹnu ìtọ́lọ́nba gbà wá láyè láti wí àwì èyí tí àwọn ọba mọ ẹẹrì kanu tíra yìí ibẹ̀ làwa náà ti kẹnu tá a wí ọlọ́nkọ́ mọ́sá sàmánà gbogbo wa. mali qadar wa mal qada à ń gbé kádàrá kádàrá al-qada wal qadar torílẹ̀dè Lárúbáwá báwọn bá pè bí wọ́n ti pè nù al-qada wal qadar àmọ́ ńlẹ̀ Yorùbá àwọn ò ní náà ni àtàpé ní alukọ̀dọ̀ wàlùkọ̀dàrú àbàpé ní alukọ̀dàrú lásán kí ni ń jẹ bẹ́ẹ̀. huwa ma qada Allahu bihi ta'ala fi khalqihi min ijadin wa i'damin wa taghyir nǹkan mẹ́ta náà ní jẹ́ kádàrá ma qada Allahu bihi azza fi khalqihi min ijadin aw i'damin aw taghyir ojú mẹ́ta nínú lọ. gbogbo ètò ọlọ́run tí ó sì lè yí padà tó ṣètò lórí gbogbo ntọ́dá àti èèyàn àtàlìjànú àti ntí mí àti ntí èmi nǹkan mẹ́ta náà wà ní. ìmọ̀ abẹ àìsí bó o sì ti ń bẹ̀ ni mo fẹ́ yí padà sí bá mi. ìjáde ìdám tẹ̀bíyè kadaro òbí mẹ́ta ni náà lọ. nǹkan báyìí ò sí mọ fí ọmọ abẹ ẹni tí ń bẹ tẹ́lẹ̀ mọ fẹ́ kásẹ̀ lẹ̀ kọ́ máa bẹ àmọ́ kọ́ máa bẹ bí ti ń bẹ ń mọ fẹ́ yí padà ọlọ́run ló ní ti gbàgbọ́ ti máa ti gbogbo àlàyé ni tó kù wa lẹ́yìn ẹ̀ bí wọ́n bá ni ń jẹ́ kádàrá nǹkan mẹ́ta òun ni bíbẹ nǹkan àìsí máa rẹ bí ó tiẹ̀ máa bẹ kọ́ máa bẹ̀mí ti ń bẹ mọ́. bàbá wa wò ó kádàrá la ní ojú mẹ́ta lọ yìí èyí tẹ̀mí máa wá gbọ́nlẹ̀ Yorùbá èyí máa gbọ́ kí nìkan wọn ní àkúnlẹ̀yàn àdáyébá àyànmọ́ orí ẹlẹ́dàá ẹ ẹ̀wọ́ ló dúkù àkọọ́lẹ̀ kọ́dà yorùbá tún ní kádàrá ó yẹ ká bẹ̀rẹ̀ wa ẹ̀wọ́ lọ́ bá ń tí àwọn àfáà pè ní kádàrá mu nù ta kàkálẹ̀ yìí ẹ̀wọ́ ni ọba mọ̀ kàmọ́ntà máa wí àkúnlẹ̀yìn kábẹ̀rẹ̀ látòrí yìí hàn ìjà kúnlẹ̀yìn ẹjọ́ nǹkan nù. No ntí ńjẹ́ ká dara nù sẹ̀ríà yìí àti wí fúnra wa o báwọn afa àti sàlàyé ìjád i'dam wa tabiyir la kúnlẹ̀ yẹn wọ̀ mbẹ́ pé ẹnìkan lọ́wọ́ lọ kúnlẹ̀ tó yan tiẹ̀ wá kò rí bẹ́ẹ̀ kò sí nù tí ń ká dara àkúnlẹ̀ yẹn ni nínú alifáàgù tá à ń gbọ́n lẹ̀ Yorùbá. yóò ní orí ẹni làwúre àbí ohun gbogbo ẹlòmíràn tó wà fọwọ́ gbá orí òun báyìí. ẹ dákun kí ló rí ní í ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ń jẹ́ kádàrá yìí o ti dáyé tán kó o tó mọ̀ kó rí ń bẹ dépò kó rí ní ọ̀wá ní ọmọ bẹ ńjọ́ ọba sì lọ àtọ̀wọ́n àtòrí jọ lọ. àbó wọn lọ tán kó rírì ọmọ ajẹ́ pé orí ọ̀ lágbára ìjáàdì kò lágbára ẹ̀ẹ́dàm kò lè lágbára tẹ̀gírù náà inú tá a tún máa gbọ́ àyànmọ́ àbí àyànmọ́ tí e ní òun náà súnmọ́ àkúnlẹ̀yìn gbogbo eléyìí mafahimu khati'a anil qadar àwọn ọ̀nà tá a gbàgbọ́ kádàrá yé tọ́ yàtọ̀ fún tọ́lọ̀ ń pè ń kádàrá òun ni gbogbo àwọn àlùfáà gbù. ẹ̀rẹ́ wo lèmi rí káwọn àlùfáà wa ẹ dákun bí ọba rí bẹ́ẹ̀ tún wá sí o èyí tí mo rí kó súnmọ́ nínú àwọn àlùfáà gbù yìí ni àdáyébá òdodo ọ̀rọ̀ lẹ́yìn o sẹ́rí mi ni àkúnlẹ́yìn ẹ̀ ẹ̀ wọ́n tó ni orí ẹ̀ àyànmọ́ kọ̀ bá a mọ̀ àmọ́ kádàrá àdáyé la bá a lóòótọ́ ẹnìkan ò kún lẹ́yìn àbí kan èyí ń wọlé bàbá ní a yorùbá máa pé kíní ká àdáyé bá kádàrá ní jẹ́bẹ́ gbìyànjú bá tán rẹ̀ ló kù ọlọ́run ò pe ẹnìkan wá kalẹ̀ kó fi kádàrá tiẹ̀ hàn wọn tó bí sáyé wàláyé nkaluku wá dáyé la bára wa dá bára wa yìí kò fún ẹnìkan wá ń tọ́ ìsìn òkè ni wọ́n fẹ́ dá ayé lọ́lọ́lọ́ yìí ètí ń jẹ́ kádàrá nù. nípa báyìí bàbá wa sí bàbá tí wàá mọ̀ báyìí pé nǹkan mẹ́ta ní ń jẹ́ kádàrá a sì mọ̀ yìí tó bá a mú náà táwa ń wílẹ̀ yóò bá àmọ̀ yìí tí ò bá a mú kọ̀sákun lẹ́yìn orí kan ò lè dá nǹkan kan ṣe gbèlè àyànmọ́ àmàdáyébá àdáyébá kádàrá ni lóòótọ́ àmọ́ èyí tí ó kúndùn nítumọ̀ kádàrá òun lè táwọn afa ṣàlàyé wọn nǹkan mẹ́ta ní jẹ́ kádàrá ma qadallahu ta'ala bihi fi khalqihi min ijabin wa i'damin wa tabiyir maratibul qadar nígbà táwọn afa wa ń ṣàlàyé kádàrá wọn ní bá a ti wí yìí stẹ́ẹ̀pù mẹ́rin ní kádàrá máa tẹ́ẹ̀kì káwọ́ tó rí nígbà táwọn bá rí làwọ́ tó wá gbé a ẹlòmí ìwọ tí ẹni tí wọ́n sọ ń gbà ẹnu ẹlòmí náà tún máa tán rẹ yọọ máa gbà àwa ti yàn dá nbọlọ ti yàn. èyí táwa ń rí wọn ọ̀dà fún lamẹ́yìn ó kù díẹ̀ káàtó fún lamẹ́yìn lamẹ́yìn wáyé lamẹ́yìn lọ́ọ̀rùn ìgbà táwa tó rí nu stẹ́pù mẹ́ta ti ṣáájú ẹ̀ táwa ọ̀gbà òun làwọn afa ń pè ní marotibul àwọn levels bí ìgbà téèyàn ń gàgà sọ̀rọ̀ èyí tó sì kẹrin wọn làwa tó mọ̀ àkọ́kọ́ martaba qadar òun ni al ilmu ilmu Allahi ta'ala al azali ìmọ̀ Ọlọ́run Ọlọ́run kọ́kọ́ mọ̀ lẹ́yìn náà ọkọ lẹ́yìn náà ọfẹ́ lẹ́yìn náà ti bò qadar mẹ́rin ni al ilmu al kitabatu èyí tó kángun ni alikaliku ń jọ tọlọmba wa da táwa rí bó ti rí wọn òun làwa tó mọ gbogbo màrọtìbù mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run ọgbẹ dákàdá sí ẹ̀rí lórí eléyìí nínú alukur'an karim kọba àyàwá àyà kan bẹ tó mú ẹ̀rí mọtàbà méjèèjì tá lákọ̀ọ́kọ́ wa ìmọ̀ Ọlọ́run tó ṣáájú káwo tó rí pé nǹkan rí báyìí lẹ́yìn náà alikitaaba bọlọmba ma bẹ́ẹ̀ tán Ọlọ́run wa pa àwọn tí palasẹ pé ẹ lọ kọ síbẹ̀ nù lawhil mahfuz ntí yẹ parẹ́ gbogbo eléyìí bí tá a padà sọ̀rọ̀ dé bọlọmba ní ká yọ gbà wá gbogbo wàhálà tẹlómiin ṣe lónìí kí wọn tó dàbí hamsina alifasana ló ti gbẹ hmm, hamsina alifa àbí jù bẹ́ẹ̀ lọ gan ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand years. èyí téèyàn ń dààmú sí láyé nísìnyí. ọlọ́run sọ nínú alukur'an karim nínú suratu alhajj suratu alhajj aya seventy ọlọ́run ní bàdà àcúdù billahi mina shaitan rajim alam taclam anna allaha yaclamu ma fi samaa'i wal ard inna dhalika fi kitaab inna dhalika cala allahi yasiiru. aya yìí làwọn afa máa lò fẹ́ rí martaba ilmi àti martaba kẹne alikitaba ọlọ́run ní gbogbo ó ṣèṣì sí lọ́wọ́ ọlọ́run nǹkan ìṣèṣì lọ́dọ̀ ọlọ́run àwa làwa máa gbé àà kìíní yìí sì ṣèṣì kò ṣèṣì ó díẹ̀ ló kù kékeré báyìí náà ló kù kò sí pé kò sí nù rẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ni ọlọ́run ní alam ta'lam anna Allaha ya'lamu ma fi as-sama'i wal gbogbo ti ń bẹ sánmà àti ilẹ̀ tẹ́yìn rò pé ọkàn rí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan rí bẹ́ẹ̀ o ọlọ́run ní máa wọ ọlọ́run ti gba wájú bá a ti fi orí lórí òun ni kọ́dà lẹ́yìn eléyìí ohun inna dhalika fi kitab àtúntì wa kọ́ kalẹ̀ sínú tíra tí wọ́n parẹ́ wàhálà ju wàhálà lọ. Allahul mahfuz wàhálà ti láéláé ti parẹ́ ntọ́lọ́mbà ti kọ́ bẹ́ẹ̀ kì í parẹ́ eléyìí ni martaba alakọ̀kọ́ àtẹ̀kejì bàbá wa di kẹta ló di màṣíà ńgbà ọlọ́run bá ti mọ̀ ọ́ lẹ́yìn náà tó ní wọn kọ́ ọlọ́run ìfẹ́ o òun ló fi ní wàyẹ̀mùhù yuthbitu Allahu ma yasha'u wàyẹ̀mùhù náà yẹ̀mùhù Allahu ma ẹ̀ṣẹ̀ wọn ṣe pé grace yẹ̀mùhù Allahu ma yasha'u wàyẹ̀mùhù. torí pé ọlọ́run ti mọ̀ ó sì ti ní wọn lọ kọ́ àmọ́ ó ti mọ̀ ọ́ pé mo ti fi orí nì kọ́dọ̀ ó ti ní ẹ lọ kọ́ kalẹ̀ ẹ̀yin màláìkà bí mo ti fi orí nì òun ni bí wọn sọ fẹ́ lómi pé máa ṣàdó o ọlọ́run ní bọ́ bá wù òun lè pa tó wù rẹ òun náà kò sì sẹ́ni ó tún ní rẹ́sà tó lè fi ìrẹ́sì ẹ̀ àfọ̀hún òun ni mẹ́rìtàbà àmọ̀sí àfijẹ́lẹ̀ kẹta ọlọ́run ìfẹ́ ọmọ òní kọ́ níjọ́tọ́ bá wá fẹ́ innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun aha lọ́nba ti wá fẹ́ òun kún lókù kó sì máa rí bẹ́ẹ̀ bí màṣíyà ọlọ́run bá ti wá dé òun ní kálukọ́ wa tẹ̀lé èyí ń làwọ́ ṣẹ̀ṣẹ̀ wá rí gba nǹkan báyìí rí báyìí ẹlẹ́ẹ̀kẹrin làwa ṣẹ̀ṣẹ̀ mọ̀ ọ́n nínú àwọn maratibu al-qadari táwọn afa ṣàlàyé fún wa wọn ní kí lè rí lórí eléyìí ọlọ́run ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin nínú suratu takwir aya twenty nine dalilul khalqi ọlọ́run ní dá gbogbo nǹkan gbogbo ti ń èyí tọ́lọ́wọ̀n ọba fẹ́ kò ní wà ní. ọlọ́run ní wàlláhu khalaqakum wa ma ta'malun nínú suratu sọfàt àyà ninety six nínú suratu zumar àyà sixty two ọlọ́run ní allahu khaliqu kulli shay'in gbogbo nǹkan gbogbo nǹkan wò lòún dà. àwọn ẹlòmíì tí kùránì ọba ti wọnú ẹ̀jẹ̀ wọn tí èyí wọn ẹgbẹ́ kí ni wọ́n wá wí àwọn dàsí microphone tẹ mú lọ́wọ́ ìsọlọ lọ́dà ọlọ́run ló dá tóró ń lọ dẹ́ni ó dá. Allahu khaliqu kulli shay ọlọ́run ní gbogbo nǹkan lórí ilẹ̀ òun lòún dá bí ó bá dé ìbò tó ṣe máikrófóònù òun ó ṣe máikrófóònù. wa huwa kulli shay'in wakil gbogbo nǹkan lòun ṣe mójútó òun ọ̀dá atákùn òun kò ní ẹ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ nípa báyìí eléyìí ni bí wọn bá bí wá pé lẹ́yìn tá a mọ̀ pé n ti ń jẹ kádàrá nǹkan mélòó ni nǹkan mẹ́ta ìjádùn ìdámùn wá tẹgìyìr ìgbé wa ni kádàrá máa ṣẹlẹ̀ táwa ń rí the final stage la wa ń rí stages mẹ́ta ti ṣáájú ẹ ẹlìmọ Ọlọ́run ìmọ̀ rẹ̀ lẹ́yìn náà kìtàbà lẹ́yìn náà màṣíà lẹ́yìn náà kíni lọ́wọ́ àtọkàn àlìkàlù jana jana lóru jana ẹ̀dá kan gbọ́dọ̀ tóbi Allahu Akbar na ẹ pé katuntuma rẹ ìmọ̀ Ọlọ́run lẹ́yìn náà lọ kọ́ kalẹ̀ Ọlọ́run tí pa àwọn màláìka láṣẹ kéfẹ́ gbogbo gbàyẹ Ọlọ́run tí ì fẹ́ náà wáyé ẹ̀kẹta ni ó tó wá kankan ní alimasiya ǹjẹ́ ọba ti wá fẹ́ kò sí ǹjẹ́ ọ̀dà padà mọ́ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. makanatul imani bil qadari fil islam gbogbo tá a wá ń wí láti ìgbà tá a ti ń wí yìí afẹ́ ká fi mọ kí ni ń jẹ́ kádàrá kí lọ́lọ́ ń pè ní kádàrá èwo sì là wá ń pè ní kádàrá tí ọjọ́ kádàrá àti yanjú ẹ̀ kí wá ní kádàrá ní í ṣe nú ẹ̀sìn èmi àtẹ̀yìn makanatul imani bil qadari fil islam ẹ̀rí ńgbà tí mo dé àárín yìí mo wò pé ntí ó yanjú ẹ̀ yẹnyẹ òní ké ká má di fi anabi kan sallallahu alayhi wa sallam hadithi yìí ń bẹ nínú sahihu limami muslim nínú sahihu limami muslim nínú àwọn hadithi tá a mọ̀ kọ́lá làáfíà tí o sì ń katọ́ kọlu òun là hadithi yìí hadithu ya alimamu muslimu ọgbà wa bi isnadihi an kahmasin an abdullahi ibn buraida Yahya ibn Ya'mar radiyallahu anhum jami'a àwọn afa imaamu muslimu tí ma gba hadithi wa lọ́dọ̀ wọn. Yahya ibn Ya'mar nù àwọn táǹpẹ̀ ní tábìrì ni wọn àwọn generation tó wá lẹ́yìn anabi lẹ́yìn sọ̀hábẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. hadith yìí bẹ́ẹ̀ nù sahih muslim bíi mo ti wí ìtumọ̀ rẹ̀ ní kúkúrú yahya ibn yamaru tó jẹ́ kan náà àwọn tábìrì àwọn generation tó wá lẹ́yìn àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kọ̀ọ́kọ́ pé yẹn ọkọ̀ máa yìnyín pé kí ni wọ́n ń pè ń kádàrá ọlọ́kùnrin kan tó ń pè ní maabadu ní juhani òun lọ dálẹ̀ nílùú wo nílùú basra basra ń bẹ ní iraki lónìí ìlú tá à ń pè ní basra ó wà ní south iraki lónìí òun ní ó wà lẹ́gbẹ̀ẹ́ kuwait ọlọ́kùnrin yìí Ma'badul Juhani ti ń gbé Basra àkọ́kọ́ pé yẹn ọkọ̀ máa sọ̀rọ̀ pé kíni ń jẹ́ kádàrà Ma'badul yìí lọ dalẹ̀ sẹ́mi pé bí yẹn bá bẹ̀rẹ̀ nǹkan à ntí wọ́n ti ẹ̀sẹ̀ pé ntọ́lọ́wọ̀n lọ́wọ́ sí ìtètè máa rérò ni ńgbà táwọn ò fi ṣe pa àwọn ti rí pọ́mọ kéwù ń di méjì ń di mẹ́ta ń di mẹ́rin wọ́n ń pọ̀ lọ́dọ̀ ẹ̀ ti ń yìí fún wọn àwọn bá gbéra òun àti ẹnìkan ọ̀dà akọ rẹ̀ Humaydu ibn Abdurrahman àwọn lọ sí hajj àbí umra àwọn wá ní báwọn bá pàdé ọ̀kan nù àwọn sọ̀hábì anabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn òbí léèrè pé etí máa bá dùn ju hání àtàwọn èèyàn rẹ̀ ń wí ni o èwo là nẹ́bi kọ́yìn ẹ dákun ẹ já wo òye síbẹ̀ èwo là nẹ́bi kọ́ ẹ̀yìn ajẹ́gbẹ́ ẹ dákun èèyàn lè máa ṣe wá àsìtọ́ bá wo o èèyàn lè gbé káńtà kalẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa wí nǹkan bá wù wá sí i àmọ́ ẹ dákun ẹja wo béèrè pé èwo là nẹ́bi kọ́ àwọn tó bá a gbé kò sí jàmbẹ́ mẹ́tọ́ọ̀dù ni làwọn lò ní wọ́n fi gbádùn ayé ebi ń wí tiẹ̀ ní ọ̀dà òsèwọ̀n àgbọ̀ àmọ́ dákun èwo là nẹ́bi kọ́ àwọn tí wọ́n bá a gbé àwọn ìsàmúyàn sí agbọ́tìyìn àmọ́tà nẹ́bi làwọn lò sallallahu alaihi wasallam àbí yẹn lè fọlọ́pàá mú yẹn sí yín o ẹ gbọ́n tí mo wí ni àgbọ̀ àmọ́ wọn là nẹ́bi wí báyìí tànẹ́bi òun làwọ́ ó sì ṣe kíni òun làwọ́ ó lò arákùnrin ẹ Yahya ibn Ya'mar ọlá wa ti lérò pé bàbá pàdé kan náà àwọn sọ̀hábì ànẹ́bi o àákú bí wọ́n pé báyìí ni wọ́n ń wí èwo là nẹ́bi kọ́ ẹ̀ ó ní gbà tọ́lọ́run ó ṣe ta làwọn rí wọn ò rí sàbẹ̀ kékeré inú àwọn àgbà sọ̀hábì ànẹ́bi wọn rí abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wa an abihi wọ́n rí abdullahi ọmọ umar radiyallahu anhuma òun lọ́dọ̀ ni wọ́n sálábà pàdé rẹ̀ wọ́n náà wá bí i pé àwọn kan máa ń bẹ́ lu wa kọ́dà ẹgbọ́ ẹgbọ́ bó ti ròyìn wọn yaqra'una al-Qur'an wọn máa kí al púpọ̀ àṣepé wọn ìsàlàyé màkà yaqra'una al-Qur'an kọ́dà. ويتقفرون العلم رواية مجي لوان بلفظه يتقفرون العلم بتقديم القاف أو يتفقرون العلم بتقديم الفاء ìtumọ̀ méjèèjì ni pé wọ́n ń ṣe wàhálà púpọ̀ ń bí ma yatlubuna yahrisuna alayhi yajma'una àwọn máa ń bá lò ju hali kí ẹ ṣe pé wọn ò mọ kéwò kọ́ra wọn máa lò kọ́ra ni ké kódà wọn wá mọ́ àmọ́ tí wọ́n wí ní èwo là nẹ́bi kọ́ ẹ̀yìn sallallahu alayhi wa sallam wa annahum yaz'umuna alla qadar ntí wọ́n wá ń wí tá a fẹ́ fi lọ́wọ́ abdullahi bin umar wọ́n ní la qadar wa anna al unufun kò sí kádàrá ń bì kan òun kálukú òun láwa fi padà sí ọ̀rọ̀ yorùbá àti má bá dùn lọ́kọ́ pilẹ̀ ọ̀rọ̀ tí yorùbá ń sọ <laughs> ebi àkúnlẹ̀yàn ní orí ẹni ní wa anna al-amra unufun aláwọn máa bá dùn wá pé al-amru unufun gbogbo nǹkan láyé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní orí ẹni ní ọlọ́run kádàrá kínníkan látàrí ma yẹ ẹgbẹ̀rún búlẹ́tìrì ọlọ́run máa bá dùn ju hali ni wọ́n bọ́ wí ní gbòòrò Basra àwọn wa Abdullahi bin Umar pé wọ́n kéwù wọ́n ma kéwù àmọ́ tí wọ́n wí nìyí ẹgbọn tí ibùnà Umar wà fi dá wọn lóhùn jọ́nà qala fa idha lakita ulaik ọ̀nà ibùnà Umar wà ń sọ fáwọn pé bẹ́ẹ̀ bá rí kan nù wọn èyíkéyìí tẹ́ bá pàdé nù wọn ẹlẹ́mi lamẹ́yìn ọmọ lamẹ́yìn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam mo wí báyìí fàkbẹ́rẹ̀hùn anni bari'un minhum wípé mo yọwọ́ yọsẹ̀ lọ́rọ̀ wọn ọ̀rọ̀ wọn kàn mí wa annahum bura'u minni àwọn náà kàn mí náà ẹ̀mí wọn ò sí ńlá nǹkan náà ẹni sọ abẹ́ anabi bá yọ ọwọ́ lọ́rẹ̀ anabi yọ ọwọ́ lọ́rẹ̀ toruba àwọn sàbí ò gbèsè kọjá anabi wa muhammad sallallahu alaihi wa sallam njẹ ibùnà ọmọrù kọ àlọ tí ibùnà ọmọrù ń pa fún wọn nù ẹ sọ fún wọn ẹni mo yọ ọwọ́ lọ́rọ̀ wọn o káwọn náà yọ ọwọ́ ń bi tèmi náà ẹ̀mí wọn ò sí lójú kan náà àmọ́ o walladhi yahlifu bihi abdullahi bin umar ẹ wí fún wọn ẹni òun fi ọlọ́run tá abdullahi bin umar máa fi búra òun fi búra law anna li ahadihim mithla uhdin dhahaba kókó ní pé wọ́n ń kéwú kókó ní pé wọ́n ń wá mọ́ bí wọ́n bá ní tó tó ké uhudu tó tó góòlù tí wọ́n ná sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run ní gbà abdullahi bin umar ló gbé bẹ́ẹ̀ nínú sahihu muslim kókó nínú tẹ́ẹ̀ fi ròyìn wọn lákọ̀ọ́kọ́ pé wọ́n kéwú wọ́n ń ké kuraani wọ́n ń wá mọ̀ kí wọ́n tún wá lówó kún tẹ̀wọ̀n kí bọ́lọ̀ ń bá fẹ́ ṣe dáadáa fún yẹn bọ́ba jà fà yóò tún wá lówó yóò máa wá ná ìmọ̀ yóò tún máa ná kíni yóò tún máa ná owó Ibn Umar ní bọ́lọ̀ ń bá pa méjèèjì pọ̀ fún wọn wàláyé ọlọ́run ní gbà lọ́wọ́ wọn hatta yu'minu ma qabila Allahu minhu hatta yu'mina bil qadar ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn títí tí wọn ó fi bìlíìfù nù kíni nínú kádàrá hadithu yìí tọ́wà nù sahihu muslim òun ló fi rinlẹ̀ fún wa pé bí wọ́n bá bi wá pé ìjọ́rọ̀ kádàrá tó ń ti torí o bá ní gẹ́gẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. Gine, kò tó ń tí a máa yọ àdásí ǹjẹ́ alẹ́ yọ àdásí lé alẹ́ yọ alẹ́ yọ dásí ọ̀rọ̀ kádàrá tó bẹ́ẹ̀ ẹ dàgbọ́n jẹ́ rìpíìtì ẹ̀ ntẹ́yìn ó torí ẹ̀ kéwú tí ó ma lukurani tí ó wà mọ́ tí ó tún wà ní tó tókè ehudu tí ó na sójú ọ̀nà tọ́lọ́hún tọ́lọ́hún wà ní gbà kankan mẹ́. Ibn Umar ló wí o ó ní títí tí wọ́n yé gbà pé kádàrá ń bẹ ajẹpẹlẹ yìí ní fi hàn wá pé lẹ́yìn tí ibùdó márùn sọ̀rọ̀ débi ibùdó márùn dákẹ́ ọwọ ni hadathani abi umar bin al-khattab bàbá mi ti ń jẹ umar wa sọ báyìí fún mi ọwọ aka hadithu ti gbogbo wa ti máa ní hadithu jibril akhbirni anil iman qala iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. والقدر خيره واليوم الآخر والقدر خيره وشره Ibn Umar wá ka hadithi náà fún wa ntọ́jọ́rọ̀ kádàrọ̀ lágbára débẹ̀ ni pé wọ́n bi anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ti ń jẹ́ ìmánì kìí ṣe ń ta lè fojú rí lamẹ́yìn ní ìmánì kò sí ìmánì lára làkàṣẹ́gbè kí ni jẹ́ bi anabi bẹ́ẹ̀ anabi ní nǹkan mẹ́fà ní jẹ́ ìmánì àkọ́kọ́ an tu'mina billah kó gbọ́lọ́ ń gbọ́ ọgbà tí ọ̀rà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ ọgbà màláìkà gbọ́ ọgbà pálíkìyàmà ń bẹ kó wá gbà pé ń bẹ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi nínú tí ń jẹ́ imani òpó ìmánì mẹ́fà òun ni al-imanu bil qadari wa ẹ dákun jàmá mùsùlùmí lórí gbọ́ta dé yìí òun ni a ti pàkíyèsí wa ẹ àwọn nǹkan kan ń bẹ láwọn nǹkan kéékèèké téèyàn máa kírun yóò máa gbààwẹ̀ yóò máa náwó sójú ọ̀nà tọlọ́run yóò máa ṣe wàhálà kọ́nà yóò máa lọ hajj kò sì ní débi kan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́nkọ́ sọ wa mẹ́. kọ́lọ́nkọ́ má jẹ́ àṣẹ sí àṣẹ dànù òun la fi ń kìlọ̀ fúnra wa pé àwọn nǹkan báyìí ẹ dákun ẹ jẹ́ àfi bara wa ń ṣẹ́jẹ́ ngba ti yẹn bá wá ń kírun tí ń gbàwẹ̀ ti ń yọ zaka ti ń lọ hajj ẹ gbọ́n tí Ibn Umar wí ni òkè Uhudu ẹ ẹ mọ tá fi Nàìjíríà yìí sí aniròkè Uhudu Nàìjíríà ah, ọ̀rọ̀ sí púpọ̀ wàláyé òkè òkè ńláńlá ni bá níbẹ̀ yẹn bá kó owó tó tójú òkè jọ tọ́ná torí pé kò ní gbàgbọ́ sí kádàrá ẹ dákun ẹ já ronú sí o ọlọ́run ní já ṣiṣẹ́ ká fọwọ́ ṣiṣẹ́ ká fẹsẹ̀ dànù. lẹ́yìn eléyìí ni ibn umar wa ka hadith tí gbogbo wa ti mọ̀ yẹn òun ni hadith jibril hadith tó gùn tá a ti mọ̀ táwọn bàbá wa máa kọ́ wa láti kékeré ń bẹ nù hadithi yìí pé akhbirni anil iman malaika jibril bi anabi pé kó ṣàlàyé ti ń jẹ́ ìgbàgbọ́ imani fún un inú ta anabuwa muhammad sallallahu alaihi wa sallam wá fi dáhùn òun ni pé wa an tu'mina bil qadari khairihi wa sharrihi kó o nígbàgbọ́ pé kádàrá ń bẹ anabi wá fi nǹkan kan kún sallallahu alaihi wa sallam khairihi wa sharrihi àtẹ̀yítọ́ da àtẹ̀yítí ọ̀ da àtòrí àtàbúrú ebi ni ọ̀rọ̀ dé apá kìíní ọ̀rọ̀ kádàrá ìsábà máa rọrùn fáwọn èèyàn láti gbà kọlọ́wọ́ kádàrá oore máa yàn kọ́dà kò ní ìdí pé ẹsẹ̀ wá sí fún òun gan ni ó ti kọ́ máa sọ fún yín pé ọlọ́run lọ́kọ̀ tiwa bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ọlọ́run àwọn àgbàlagbà ṣiṣẹ́ púpọ̀ ọlọ́run ń àgbàlagbà òun gan ni ó ti máa wí bẹ́ẹ̀ àmẹ́ jẹ́ kí wàṣárì yìí kídàkejì ọ kún nígbà ń wá ní ìyá kan nígbà ń ní àwọn aráalé àwọn aráalé tí wọn ò sí ń bẹ nígbà tí ń da fún yàn nígbà ń wá ní ẹnìkan ẹ dákun ẹ já mi lànàbí ní xeyìrì yìí wà yìí níjọ́ yẹn bá ti ń gba kádàrá dáadáa níjọ́ ti ń da fún tọ́gbà pé kádàrá ni ńjọ́ tó bá kù díẹ̀ káàtó ń ti ń jẹ́ ìmánì nìyẹn àfi kéèyàn ó gbà o kọ́lọ́n kọ́ mọ́sá sí fún wa láti lè gbà bẹ́ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ al-imanu bil-qadar tá fún wa yìí sallallahu alayhi wa sallam a sì ti máa kí náà ń àwọn gbèsè ìpele ìpele tí kádàrá máa lọ a pàtàkì kádàrá nínú Islam. No ntọ́wákùtà mẹ́nuba ni pé ọ̀nà táwọn èèyàn wá yà sí nípa ọ̀rọ̀ kádàrá yìí ǹjẹ́ gbogbo èèyàn náà ló gba kádàrá gbọ́lọ́wọ́n àtànẹ́bì ti fi àgbà sallallahu alayhi wa sallam ikhtalafa an-nasu ila thalath ila baba ní ká gbogbo làwọn èèyàn pín sí wọ́n pín sórí ọ̀nà mẹ́ta lórí ọ̀rọ̀ kádàrá. àwọn kan bẹ tá à ń pè ní alijabariya à ń pa àwọn kan ní alikọdariya wa baynahuma ahlu sunnati wal jamaa kọlọńkọ masa kàwá kúnnú wa àwọn sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo bá a ti ṣàlàyé nínú alukur'an karim nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yìí agbóyè àwọn ọmọ anabi adama wàá ṣọ̀kan lórí ọ̀rọ̀ kádàrá àwọn kan gbọ́ kádàrá yé látàrí pé e, eléyìí tá a fẹ́ sọ yìí kìí ṣe tàwọn tó ní òsí kádàrá o aláwọn tí wọ́n láwọn fẹ́ gbọ́ kádàrá wọ́n fẹ́ gba kádàrá gbọ́ náà wọ́n sì tún pín sọ́nà mẹ́ta ìran àkọ́kọ́ làwọn tí wọ́n ní ọmọ anábì ádámù dà gẹ́gẹ́ bí ewé orí igi tátẹ́gùn gbé kí ni gbogbo ńtọ́ bá ṣe ọlọ́run náà ló ní ó ṣe kọ́lá kọ̀ máa wàlẹ̀ ẹ̀yàdù bìlá bọ́ba jalè náà ọlọ́run ló ní ọjà àbí bọ́ba ṣe nǹkan báyìí náà á kádàrà rẹ̀ ní o àrínú àwọn kan bẹ́ẹ̀. ìdàkejì wọn òun làwọn afáàpè ní alukọ̀dàríyà àwọn làwọn torí káwọn má bàa kó sí ní táwọn jàbáríyà kó sí torí pé ẹ̀ ṣe wá léèyàn jalè kádàrá náà ló mú jalè ọlọ́run sì ní ọmọ jalè èyàn ṣe zina ẹ̀ ṣe wá ní kádàrá ló ní ó ṣe ọlọ́run sì ní ọmọ ṣe zina ẹ pé wo làwọn tó wá introduce àwọn náà tó wá kọjá là òun ni àwọn àlùfáà fi máa ké fún wa pé kọ́dà bẹ́ẹ̀ yẹn ọba tako ẹni tí ń ṣe ti ọ̀dà àbí kí wọn náà mọ̀ ń tọ́ da kọ́mọ̀ yìí pé má débi yìí ni wọ́n wì í àmọ́ má débi yìí nìkan kọ́ ọ̀wọ́ náà wà kọjá bí ó dé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáwọn tá à ń pè ní kọ́dàríyà yìí ẹgbẹ́ kí làwọn wá wí àwọn wá ní àà ọlọ́run ò lè sọ pé kéèyàn má jalè kó tún wá jalè káwá pọ́lọ́ náà mà sí olè tọ́já ọjà lè tán lọ́lọ́run tó mọ́ <laughs> pé ńgbọ̀ ọjà lè tán o kọ́dà lọ́lọ́run náà ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ó lè lọ́mọ ẹja yìí wọ́n lè ẹ̀yà àbùdè ẹ̀dá ewo lọ́nà nínú méjèèjì wa ahlu sunnati wasatun baynahuma wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida ọlọ́ni bóun ti sẹ̀yìn àlùmá nẹ́bí nu sallallahu alayhi wa sallam báwọn kan bá yà síyìn tí wọ́n yà sọ́hún ẹ̀yẹn wá dún déédéé bọ́lọ̀ ti fẹ́ kẹ́ ẹ dúró bẹ́ẹ̀ ni ahlu sunna wal jamaa àwọn sunna nẹ́bí bẹ́ẹ̀ ni wọ́n rí ń pọ̀rọ̀ kádàrá yìí àwọn ni wọ́n wá dá sáàrin àwọn méjèèjì ẹ̀yin jabariya ń tẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀ tẹ lọ́mọ ànábì adama bíi atẹ́gùn tí abíyewé tatẹ́gùn ń gbé ni.

àti jabariya àti kọdariya wọn làwọn fẹ́ kọ lọ lọhùn náà ni àwọn jabariya kí ló sọ àwọn débi tí wọn lọ igbe Ọlọ́run ó sì pé kéèyàn ẹ mẹjalè èyí tí ọwọ àlọ jà ajẹkọlọ náà ó ti ká dára pé àwọn tọ̀hún àwọn dá àwọn ọgbà yìí tẹ wíwọn àwọn náà bá tún kọjá la wọn ní kọdọ Ọlọ́run ọmọ ńgbò ṣe tán lọlọrun ma kọsọ kan tó bá lànà tọlọ́run àti tàdánù ìmúlò méjèèjì. فمذهب أهل السنة والجماعة في مذهب القدر أو في القدر fi al-qadar kíni tó balana ta nabuwa muhammad sallallahu alaihi wa sallam mu tí wọ́n mùmínì tó gbọ́dọ̀ wà lẹ́mìí rẹ̀ nípa ọ̀rọ̀ kádàrá òun ni tó wà láàrin méjèèjì yìí ti wà yìí ìrádà ń bẹ wa ìṣẹ̀ṣà ń bẹ fẹ́ wa ọlọ́run fi ẹ ability ká lè mọ̀ tún àtòsí ó build ẹ̀ sára ẹnì kọ̀ọ̀kan wa bá a ti wà yìí inna hadaynahu inna imma shakiran wa imma kafura wa alhamaha ha watakuwa ha gbogbo àwọn àyà pọ̀lọ́ bẹ́ẹ̀ tí n fi hàn wá pé ọlọ́run ọba ní ala ọ̀nà méjì kalẹ̀ fọ́ ọmọ nìyàn kó o mú kàn bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura ọ̀jẹ̀ni tí ó dúpẹ́ tí ó mórí ọlọ́run ní múmi ní òdodo àbọ̀sà ìmúre ọlọ́run la fi mọ́ ọmọ nìyẹn nu àyà mi fujúrọ̀ ha dípò kí lọ́ba fẹ́ ṣe wátàkùwá ha ìbẹ̀rù ọlọ́run rẹ̀ náà ọlọ́run la fi mọ́ àmọ́ pé gbogbo ntí ọba ṣẹlẹ̀ ìmọ̀ ọlọ́run ọ̀ma àfigbọ́ ṣẹlẹ̀ tán àbí ọlọ́run náà ló ní ó ṣe ni ó tún wá jẹ yín à lórí ẹ̀ kọba mu kò sì bá yà kùránì mu ọba sunna nàbà Muhammad sallallahu alaihi wasallam mu ntí ntí ń wuyi àwọn afáàmà pé lógùsù ni àlọ́ ni tó lè má fẹ́ yé wọ́n wá fi ntí ó fi yé hàn wá alfa wa baba wa sheikh ibn Uthaymeen rahimahullah ta'ala inú àwọn afa tí wọ́n máa kọ́ yẹn kọ́dà bẹ́ẹ̀ ọba máa léfùrí tó bá jókòó níwájú sheikh ibn Uthaymeen yọ gbọ́n tí wọ́n mú wọn tiẹ̀ ní jẹ́yìn o sùn bọ́lá ti wí kan ni wọ́n tó béèrè pé kí n mo wí lẹ́ẹ̀kan. <laughs> Sheikh Ibn Uthaymeen ní ẹni tí ń ta wíyẹ ọba yé kọgbọ báyìí ẹnìkan wà lórí àjà wọn lẹ́nìkan ṣe kíni ọ wà lórí àjà ó sì fẹ́ bọ́ sí ilẹ̀ ẹlẹ́ ọ wá ní wọn lọ bá ń gbé àga wọn wá fi àga lé ibi tí ó lè gbélé wọn á ń gbẹ́sẹ̀ lé ẹni e èjì ó sì fi ṣe kínni ó sì fi sọ̀kalẹ̀ sí ilẹ̀ ẹnì kan náà káwa kó tún dijọ́ kejì ó tún fẹ́ tàtòkè náà bọ́ sí ilẹ̀ ó tún ní ẹ lọ gbé kínni ẹ lọ gbé àgà wá ńgbà tí wọ́n yé gbàgàdé àṣegi kan ikan ti jẹ́ nù gitọ́ gbẹ́sẹ̀ lé ní àjà ọba bá rẹ̀ lẹ̀ kí ni yàtọ̀ méjèèjì. ìyàtọ̀ méjèèjì ni pé àwọn nǹkan kan bẹ tagbara ọmọnìyàn ká onírú kéèyàn jábọ́ láti orí àjà àmọ́ nǹkan mi bẹ tó pé fúnra ní pe ẹ bá ń gbé àga ilẹ̀ náà làwọn méjèèjì ń bọ̀ o àtẹni ọjà àtẹni wọn bá wọn gbé àga ìgbà wọn kan òun ló chúùsì àti wálé èkejì ọjà wálé ntí àwọn ntagbara wọ ká òun ni ntọ́lọ̀ wọn níbi wa òun la lè pé a kádàrá ni lápèjúwe nísìnyí ó ṣe jẹ́ pé ẹ ẹ má bínú ṣe ó ṣe jẹ́ pé ilé àgbárígì dòmọ̀ lọ́lọ́ọ̀ ní káwọn ẹlọ́gbọ́n akọ́rin bí ó ti jáde wọn lágbára yìí wọn àgbẹ̀ lágbára wọn má ẹ wọn gbé maka mọ̀ wọn yóò wù wọn kí wọn bí àwọn maka àbí. <laughs> torí káwọn èèyàn mọ̀ wá sí wa gbọ́ pé kódò tún nílé àgbárí jùlọ mọ̀ dáa a wí bẹ́ẹ̀ o. gbogbo ọmọ nàìjíríà tọ gbogbo bí òun mẹ́ka ẹ̀sẹ̀ o kódò èmi náà ilé aláró tẹ lọ́rùn àmọ́ wù mí kí wọ́n bí mi ní mẹ́ka káwé báwọn. nípa báyìí wọn ò lágbára kí ó ṣe pé mẹ́ka wọn ti gbé àwọn bó tilẹ̀ wọ́ wúyàn tó àmọ́ ńgbà tí ẹ ti wá jáde láti ibi ẹ ti jáde ìyá yín tẹ́ ẹ wá lónìí ẹ̀yin lẹ mọ̀ kọ́ yẹ wáyà yín ọ́ dà wọ́n lè pè yín kọ́dà bí ẹ ti ń bọ̀ ẹ lè wá nìkan tí ó pè kí ni mo lọ ń lọ ìpàdé kí ni kan bẹ lọ́nà ẹbẹ̀ ń tí wọ́n pè wọ́n mẹ́ ààrẹ ni tí ó padà àbí ọlọ́run ní sàwà bẹ́ẹ̀ wọ́n ní àmìnú tá a fi mà wípé àtọ̀nà àwọn jàbáríyà o àtọ̀nà àwọn kọ̀dàríyà o ọ̀sọ́nà nù méjèèjì o ọmọ anabi adama ọláwọn ntagbara rẹ ká tọ́lọ̀ ń sì fẹ́ wèwo ló mú un bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura. lódodo wa nípa àwọn kankan bẹ tó ìpẹ́lágbára ọmọ anabi adama ọ̀ka kọ́rọ̀ ọlọ́run ò bí yẹn kò ní jẹ́ yẹn yà sí yìí o ntagbara wọ̀ bá ká àmọ́ àti jabari yà ni kápọ́lọ́hún ní jẹ́ wá ń pa ká ṣe ń tà fẹ́ òun náà ni ó tún wá pọ́n wọ́n jẹ́ wá ń yà lórí ẹ̀ kálá èyí wọn ọba Kùránì mu ọlọ́lọ́wọ́ yìí sálábòsí ọba súnà nàbì mu sallallahu alaihi wasallam kásì wá pé kò sí ntọ́lọ́ mọ́ àwa là ń ṣe tó wù wá fúnra wa ń gbà ṣe tán lọ́lọ́ mọ́ ọ̀tàkò ìmọ̀ ọlọ́run àtàgbára rẹ̀ tó kiri ká gbogbo nǹkan fa ahlu sunnati wal jamaa wasatun bayna al jabariyati wal qadariyya nínú ahadifa anabiwa muhammad sallallahu alayhi wa sallam taafi gbàgbọ́ yìí ti ń jẹ́ kádàrá yìí lórí ọ̀nà madhabi ahlu sunna wal jamaa hadithu ibn abbas radiyallahu ta'ala anhuma ibn abbas ni kuntu khalfa rasulillahi sallallahu alayhi wa sallam yawma faqala ya gulam inni u'allimuka kalimatin ibn abbas ni mo wà lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan anabi wa pè mí ó ní wọ́n mọ̀ inni u'allimuka kalimatin kẹlẹmà wọn kọ láwọn kankan àwọn ọ̀rọ̀ kéékèèké kan ihfadillaha yahfaduk máa sọ Ọlọ́run Ọlọ́run sọ wọn náà máa sọ ntọ́lọ́n fẹ́ ṣe ntọ́ fẹ́ yóò ṣe ntí tajidu tujahak máa sọ Ọlọ́run ó bá níwájú gbogbo bí ó bá fọkàn sí ó bá idha sa'alta fas'alillah bọ́ba wa béèrè nǹkan má béèrè lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ni ó bí wa idha sta'anta fasta'in billah bọ́ba wa ràn lọ́wọ́ ọlọ́run ni ó wá ló ràn lọ́wọ́ ibi tọrọ kádàrá wa wà ní. wa'lam anabi ni wífẹ́ ibn abbas ń jọ náà ó ní o. anna al-ummata law ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak bí gbogbo ayé bá péjọ pé ipò yìí la máa ń la fún dáadáa yìí ti la máa ń la fẹ́ kọjẹ́ anabi ni lọ́ọ́ mọ̀ wọn ò lè fún ọ ní nǹkan kan àfi ń tọ́lọ́ ń bá pé yọ jẹ tiẹ̀ kádàrá nù. No ولو اجتمعوا على أن yadurruka bi لم lam إلا illa قد كتبه الله عليك. Allahu alayk bí gbogbo wọn bá sì tún wá pété pọ̀ tí wọ́n parapọ̀ pé a kò bá a lọ́nà báyìí a parọ́ ma kó ṣe nǹkan báyìí a wí nǹkan báyìí ń pẹ́ a gbé agbáko báyìí bá anabi ló wí o anabi ní lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk àfi tọ́lọ́mùbá ti kọ nìkan ni ó sì ọ́ ní ti ń jẹ́ kádàrá nu àwọn ń ta alágbára nu kọ́ da fún yàn kọ́ mẹ́ da fún kọ́ fà kó tó kọ́ mẹ́ tó má ronú ẹ̀ sí yàn ọlọ́wọ́n ọba nìkan ló lóun ṣe ọ̀rọ̀ anábì ni sallallahu alaihi wasallam anábì ní kọ́dà bí gbogbo ayé bá pètè pèrò tí wọ́n ní dáadáa làwọn fẹ́ ṣe fún ọ bí dáadáa ni ọba wọ ọlọ́run kò lè jẹ́ tiẹ̀ bí wọ́n bá sì tún pète pèrò lọ́nà kejì káburú làwọn fẹ́ẹ́ fi sí ọ bí ọba wu Ọlọ́run káburú náà ó sí ọ kò ní sí ọ agbára ọmọ ànábì adamu ọka yìí ìdíjẹ kádàrá nù àfi ká sì gbà bẹ́ẹ̀ bàbá wa gbà bẹ́ẹ̀ Ọlọ́run ti wá sọ fún wa Ọlọ́run ní inú àdìsí yìí kan náà rufi'atil aqlamu wa jaffatis suhuf ẹ kàn máa dààmú ara yín rufi'atil aqlamu wàjáfàtì as-suhuf gègé tá a fi kọ́ àti tákàdá tá a hàn sí o ti gbẹ kọ́dà àti ni wọ́n gbé gègé ń kó nbí tí wọ́n ti kọ́ ìtumọ̀ ẹ̀ ni pé lẹ́yìn ọba gba kádàrá yóò lè máa dààmú ara ẹ̀ ni gẹ́gẹ́ bí hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ti wí hadith yìí bákan náà ubayi bin kaabi nínú àwọn sahabi anabu muhammad sallallahu alaihi wa sallam wọn lòun náà gba hadithi yìí wá ibnu mas'ud atọ́kùlọ́pọ̀ nínú àwọn sahabi anabu muhammad sallallahu alaihi wa sallam àwọn ni wọ́n gba hadithi yìí wá bẹ́ẹ̀. ìbéèrè tí mi wá fẹ́ bira mi tí mo fẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa níjókòó wa bá a ti wà yìí ǹjẹ́ gbogbo wa la ń gbégbé sí ayé tá nàbí wífín bí nàbá àsìkò gbé yìí ìpè bá a bá fa tọ́ wa bá tó ọlọ́ọ̀ni njọ́ tá a bá tẹ̀ tí ó tẹ̀ ọlọ́run ni njọ́ tí ọba rí bá a ti fẹ́ ọlọ́run ni njọ́ tí ọba rí bá wa ti rò ó ọlọ́run ni njẹ́ gbogbo wa la ń gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ ẹ dákun ẹja ń wa létí tí Ibn Umar wí ó dìgbà tá a bá tó gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ Ibn Umar ní hatta yu'mina bil qadar bí yẹn bá kírun tó gbààwẹ̀ tó zaka tó ní tó tó pé uhudu tẹ ṣe sàárà bí ọba tí ìgbégbèrú ayé bẹ́ẹ̀ Ibn Umar ní kẹ̀ẹ́dì mùmìnì. gbogbo ntí ọlọ́run bá ní kó ṣeéṣe kágbà kó ń lọ ṣeéṣe èyí tí ọba ṣeéṣe kò wọ́ ni òun là nàbí wí sallallahu alayhi wa sallam bọ́ba wa rí bẹ́ẹ̀ báwọn alfa bá wá sàlàyé hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀nà ibi táwọn èèyàn ti wá sí hadith anabi gbọ́ wọn tún wá sáré yẹn nàná rẹ̀ àbí àwọn ìbéèrè kan táwọn kan ti bi àwọn àfa ní ma fatira ti ma pọ̀ ṣòro ẹ̀ àwọn kan ni wọ́n ti bi wọ́n láwọn ìbéèrè ọ̀dà ń gbẹ wí báyìí ọ̀dà eléyìí ń kọ́ wọ́n ní njẹ́ yẹn lè wá pé rufin àti àkìlámù wàjà fati as pé ọlọ́run ní tákàdá ti gbẹ kọ́dà àti sekini àti gbé gègé kò ń bi wọ́n ti ń kọ́ kọ́má wá sí ń tà ń pè ní al-ihtijaju bil-qadar kọ́má wá fi kádàrá sẹ̀rí gbogbo ntí ọba ti lé se kádàrá ni ẹja máa rántí ẹni ọjà lájà àtẹni tó sekini tó gbé ládà tó lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ látajà. La tí o wá ní mayàtọ̀ pé ìwọ lè pé wọn lọ gbé ládàá wa kọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní orí àjà ọlọ́run ní ọkọ àyè ṣe tẹ́ ẹ wá ń bí ẹ wá ohun tẹ́ ẹ bí tọ́lọ̀ ní ẹ wá yìí kò sínú kádàrá ni ǹjẹ́ yẹn lè wí bẹ́ẹ̀ wọn láfi tí yẹn ọba tán rẹ̀ lókun gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ní sẹ́fẹ̀ onábùnú fẹ̀mẹ́ ni mo wá àtàwọn àpèjúwe míì tá mẹ́nu bá gbogbo ntí ọlọ́run bá ní ọ̀pá wa láṣẹ pé a ṣe é àbófisí wa ní ara agbára àti ṣe é àìṣe rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi kádàrá jẹ́rìí pé kádàrá ni ò jẹ́ ń ṣe é òun là nàbì fi ní i'malu fa kullun muyassarun lima khuliqa fi dé àwọn sọ̀hábí ọ̀dààmú àwọn náà díẹ̀ wọ́n wá bí anabi sallallahu alaihi pé fima al-amal al-amal iṣẹ́ wo ló tún kù tá a máa ṣe rufi'ati al-aqlamu wa jaffati as-suhuf fima al-amal ìwo ló tún kù kí ni yóò tún máa ṣiṣẹ́ sí ńgbà èkó ti gbẹ eh, takada ti gbẹ kálámù sì ti kó nbí wọn ti ń kọ èsì tá nàbì fún wọn náà ni pé ẹ̀ẹ́mẹ́lú ẹ̀yẹ́ ṣiṣẹ́ tẹ́ ẹ bá lágbára àti ṣe o fọkúlù mọ̀yẹ́sẹ̀rún lima kóde kọ́dà wò ònkálukú lọ́lọ́wọ́ sẹ́rọ̀ fún tó torí ẹ̀ dá àmẹ́yàn wa ní gbóńdó pé wọ́n ti ní gbogbo nǹkan pẹ̀lú kádàrá ni bọ́lọ̀nba ló wọ́n mọ̀nà wọ́n mọ̀nà ẹ̀mẹ́wòlẹ̀ ṣe wá sí fún ara wọn ti ń wí lónìí kọ́dà àwọn ẹlòmíín pé ẹ pé kéèyàn ọmọ sin lọ́hùn bọ́lọ̀nba wọn ó sin sìn wàhálà yẹn pọ̀ ẹ pa wọn tí ò ṣe ti yẹn pa wọn tí ẹ̀yin lọ́lọ́run ni ẹ̀yin lẹ dáná ẹ̀yin lẹ dá àlìjánná ni bọ́lọ̀nba ni wọ́n wà àlìjánná wọ́n wọ̀ ọ́ gbogbo eléyìí ọ̀tà kò lànà alukọ̀rọ̀ánú wa sunna ìlànà anábì ni pé i'malu fa kullun muyassarun lima khuliqa la ọlọ́nkọ́ mọ́ sáà sẹ̀wárọ̀ fún tọ́ dáa lápàbí náà Sheikhuna Ibn Uthaymeen tí mo wílẹ̀ kan ní ẹ dákun kéèyàn ó gbìyànjú kọ ká tíọ́ra àwọn tíọ́ra kékeré ní kò ju bíi thirty pages lọ risalatun fil qada'i wal qadar wọ́n tún bá pẹ̀lú èmi wa. wọ́n nínú táwọn èèyàn máa wí tí wọ́n fi máa ṣe àdìsí yìí gbọ́ wọ́n làwọn ka àdìsí kan tá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní bọ́mọ bá ti wà nù oyún láti rán màláìka sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹ ṣeun bàbá àbí àti rán màláìka sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹ ètò màláìka ti kọ́ láti nù oyún èwo lẹ́yìn tó máa dààmú ara yín sí tẹ́ máa ṣe wáàsí fáwọn èèyàn torí pé wọ́n ti kọ́ síbẹ̀ pé ṣèkíyón aw sa'id àdégbé bàbá yìí kó lórí ire ni yóò sọ ríire bàbá yìí lórí ibu ni yóò sọ rí ibu Sheikhul Ibn Uthaymeen al-Allama ta'ala ó nínú àwọn nínú hadithi náà lè ṣe ọ̀rọ̀ wa nǹkan mélòó la lọ́wọ́ ní kí màláìkọ́ lọ́ọ́ kọ́ yọkọ lẹ́yìn ṣakiyu aw sa'idu yọkọ kini al-ajal ọdún mélòó lẹ́yìn o láyé nùyún ya rẹ ọwà nùyún lọlọ tí ni kọ bákan náà wọn kọ kini ar-rizqu kini ọ̀nà láyé tí e kú o sẹ́kùn náà ibùdó fèmí ni wàá àwọn tírú rèé báyìí bá ń bẹ́ẹ̀ ńlá ká ìwọ̀n pé bá ní. níbi ọ̀nà ìdáyà ọlọ́run lẹ́ẹ̀ máa lo kádàrá sí pé ọlọ́run ẹ̀ fi wá lẹ̀ ọlọ́run bá ọlọ́run fi wá ẹ̀ sáà pé kọ́lọ́run ọ̀rọ̀ wa lọ́kàn ọlọ́run fi wá mọ̀nà ó sì wá mọ̀nà. ṣéèkì Ibn Uthaymeen ní ńjọ́ tó bá rí ọ́ ẹ́ ńjọ́ tó bá rí ọ́ tí wọ́n lọ pe dókítà wá pé ẹ̀ní di dókítà torí pé wọ́n ti kọ́ ẹ́ wọ́n ti kọ̀ gbà tí èyí lò láyé láti inú oyún kò ní bẹ́ẹ̀rì bá fọ látò ní lọ nísìnyí gbogbo ẹni tí ìwé yìí ń bá bẹ lórí rẹ̀ bọ́ọ̀rì bá fọ bọ́ bá fẹsẹ̀ gún nǹkan bíná bá dó kọ́mọ tìrìtì ààrẹ gbọ́nba wa bí kó pé kíni à ọlọ́run ti kọ́ ajá yìí bọ́ba yìí kó wọn kú dókítà ò ní pé kó wọn ọmọ kú àbí àrísìkò sẹ́kù náà ibùdó fẹ̀mẹ́ ní ní lára tí wọ́n kọ́ òun ní gíní òun láásìkì ẹ̀ jókòó ńlẹ́mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ o pé ọlọ́run ti kọ́ntì nà ní ayé bí mo sì ṣiṣẹ́ bí n ṣiṣẹ́ yọ wà bá mi àwọn àsìgbọ́npọ̀ ọ̀rọ̀ kádàrà gbogbo eléyìí ẹ mo ti wí ẹja máa àpèjúwe ni ẹnìkan já látajà ẹnìkan sì ni wọn bá ń gbé àga tó ń sọ kalẹ̀ ntí alágbára kọ́ o ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ́ wa lówó ìwọ lágbára ẹ̀ àmọ́ lágbára àti ṣiṣẹ́ i'malu fa kullun muyassarun lima kọ́dà kọ́ mọ̀nà kéèyàn wà àlìjẹ́nà alágbára rẹ̀ wàláhì àmọ́ èyí táwa alágbára ni pé ọlọ́run lọ́la àlìjẹ́nà ni ẹ dákun ẹjú wẹ̀ fún mi kí n tọ́ kọ́dà kò sí garanti kéèyàn jà síbẹ̀ n ti ń jẹ́ kádàrá nù àmọ́ náà tọ́ ni ìwọ lágbára àti tọ́ bẹ́ẹ̀ ọba wa tọ́ bí ọba bá rẹ̀ òun lọ́ọ́ fi rẹ̀ síbẹ̀ imma shakiran wa imma kafura nípa báyìí àwọn eléyìí ni àwọn ọ̀nà tí àwọn àlùfáà ṣe lálàyé pé bá a bá fẹ́ gbàgbọ́ yé kádàrá o ẹ mọ̀jà wa gbọ́ yé débi àwọn nǹkan kan kí làwọn nǹkan náà kí n rìpíìtì ẹ̀ òun ni tẹ́rùkù làámẹ̀lì tẹ́rùkù àlàámẹ̀lì kéèyàn wá pé ní ṣiṣẹ́ àtisẹ́ tayé àtisẹ́ tàlìkìyàmà ntí ń jẹ́ kádàrá kọ́ ọ̀hún ntọ́ ọba lágbára láti ṣe tọ́lọ̀ ń ma gbóhùn ní o àbí tọ́lọ̀ ń tiẹ̀ pa wá láti pé a ṣe ní nǹkan ẹ̀sìn tún láàṣì ní kéèyàn ṣe. gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí mo ní Sheikh ibn Uthaymeen rahimahullahu ta'ala tí wọ́n mú wa láti fi ṣàlàyé àárín yìí fún wa. kọ́lá aláàmà ibn Uthaymin rahimahullah lára tí baba ibn Uthaymin tó wí wọ́n ní táwọn ọ̀bùsáfù ni pé ọmọnìyàn máa tán rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo láwọn kan jẹ́ jabariya àwọn kan jẹ́ kíni kọ̀dàríya baba ibn Uthaymin ní al-insanu yakunu jabariyan inda ad-dalala wa qadariyan ọmọ anabi adamu fahuwa jabariyun fi ad wa qadariyun inda ta'a ńjọ́ tó bá fẹ́ ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ ńjọ́ òun ni jabari pé ọlọ́run lọ́kọ́ ọlọ́run ló ṣe kíni ọlọ́run ẹ̀mí náà tiẹ̀ fẹ́ máa ṣe ọlọ́run lọ́ ti wà nu kádàrá ni amanjọ tẹ bá pè pé ọwọ asetọ lọhùn ọwọ anikọlọ nkọ gbẹgbẹ òun setọ lọhùn njọ wa adike ni kọdari yòn ọlọ́run ọ̀kọ́ máa ń jọ̀hún pé kó ṣe tọ́lọ́hún bẹ́ẹ̀ bá wá pè pé ó kírun kò ní lo kádàrá ń bẹ́ẹ̀ àmọ́ ń jọ́ tó bá fẹ́ ṣe fẹ́ nú tiẹ̀ bàbá abúlé tẹ̀mẹ́ni ní tọ́ kọ́mọ nínú ọmọnìyàn tọmọnìyàn fi ń tan rẹ̀ kìí ṣe pé wọ́n wàá mú ájúmẹ́ǹtì kan tí wọ́n mú lọ́wọ́ òun náà wọ́n wàá apply rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ méjèèjì ń hàn ńgbọ́ bá fẹ́ ṣẹlọ́hún ńjọ́ òun ní òdìgínní ní òdìjábírí níjọ́ tó bá yẹ kó ṣe tọlọ́hún tọlọ́hún pè síbi kọ́ tẹ̀lé tiẹ̀ yóò wá di kíni yóò di kọ́ darí kọ́lọ́n kọ́ mọ́sá sọ àwọn bí ọ̀nà méjèèjì eléyìí ni àlàyé ní ṣókí nípa kíni àgbọ́yé rúfin àti àkàlámù wàjáfàtì sọ́xúf tànàbùwà muhammad sallallahu alayhi wa sallam tọ́sọ̀ fún ibn abbas radiyallahu ta'ala anhuma famaratul iman bil qadar bàbá wa ti máa ti ń jẹ́ kádàrá a sì gbàgbọ́ yé ọ̀nà wo la fi gba kádàrá gbọ́ àmọ́ pàtàkì rẹ̀ pé kọ́dọ̀ lè má jẹun àtàwé ó wúlò pé yàn bá gba kádàrá gbọ́ o àǹfààní wo lèyàn wá fẹ́ ṣe ń bi kọ́ gba kádàrá kọ́dà kó tó dálì kìyàmà àwọn àfa àwádìí níbẹ̀ pé ìmọ̀ ìgbàgbọ́ nù kádàrá láwọn àǹfààní kan tí máa ṣe sáwùjọ àkọ́kọ́ àǹfààní náà wọ́n ní al-i'timadu ala Allahi ta'ala inda fi'li al-asbab li'annahu muqaddiru al-asbabi wal-musabbabat ẹnìkan jù wá bí mi béèrè yìí láàárọ̀ yìí ńgbà mo jókòó yá yìí pé ẹ̀dá kan ẹ bá wa fìyìn náà kún ó ní Allahu muqaddiru an-nasu lómi àní musabbabu. àkọ́kọ́ àǹfààní téèyàn ó ṣe tọ́lọ́mbá ní ká gba kádàrá gbọ́ gẹ́gẹ́ bọ́lọ́run àtànẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti pa wá láṣẹ rẹ̀ òun ni pé al-i'timadu ala Allah yóò jẹ́ kí gbára lọ́lọ́run yàn kọrin lẹ̀ ìgbára lọ́lọ́run tí ó máa gbélé yìí inda fi'li al-asbab inda fi'li al-asbab kásálàyé àárín òun ni mo pẹ́ sọ lẹ́ẹ̀kan pé èèyàn ń tọ ọ̀nà kan kò túmọ̀ pé yọ já síbi tí gbogbo ara yòókù já sí bí ó bá yé wa. káwọn mẹ́rin àwọn márùn-ún kí wọ́n jọ sàdéhùn láàrin ara wọn nísìnyí pé afẹ́jọ bẹ̀rẹ̀ wòwò kan náà àbáwọn tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ ká máa wulẹ̀ mú àpèjúwe khayali wa ṣé gbogbo ẹni ó sì ṣọ́ọ̀bù kó wọn máa taarú ọjà kan gbogbo wọn náà wọn já síbi tí wọn ẹnì kejì já sí kò ṣeé ṣe àwọn nǹkan wọ̀nyí là ń pè ní al-asbab nínú sunna ọlọ́run lórí ilẹ̀ òun ni kọ́ ló ń kápá kó ṣe gbogbo nǹkan ẹ̀dàpẹ̀já gbà mí yé inna Allaha ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́lọ́run kápá kó ṣe àfi tí ó fẹ́ ṣe àmọ́ nínú sunna rẹ̀ tí ò ní yí padà wa ja'ala li kulli shay'in sababa àmọ́ níbo ń ti fẹ́ ni pé kí nǹkan báyìí ó tó ṣẹlẹ̀ ọ̀nà báyìí lọ́ọ́ sábàbí lápẹjúwe bẹ́ẹ̀ yẹn ọba bímọ àfi kó sekínì àfi kó níyàwó àbí kíyàwó ní ọkọ bọ́ba wa lọ́kọ tó níyàwó wọ́n wà á bímọ àmọ́ sí gbogbo ẹni ọlọ́kọ tó níyàwó ní bímọ ibi tá a lọ nù inda fi'li àwa ní gbára lé sábàbí ẹ̀yàn ní sọ pé mo ti níyàwó mo gbọ́dọ̀ bímọ yìí àti sin ọmọ wa lọ́lé ọkọ ọgbọ́dọ̀ mẹ́bìmá alẹ́ ti mẹ́ẹ́dú àlọ́lọ́ ìgbà wọn láwa sáré rántí pé kádàrá ń bẹ àmọ́ ká ṣe sábà bíi ní túláàsì ní fọmọ ànábì ádámà ọlọ́run kápá kéèyàn ọmọ níyàwó kó bímọ ó sì ti ṣe ó ṣe kọ́lá kìí ṣe kan anabi isa aleyhi salatu wa salam anabi isa ò ní baba kìí ṣe kọ́lọ́hún ò lè ṣe ló fi hàn wá mẹ́wọ̀n kọ́lá ńgbà táwọn kan tún fẹ́ wá sọ yíwọn náà di bá mi ọlọ́run ní ẹjọ́ kó ara yín jẹ́ àti sèyí tó ju bẹ́ẹ̀ lọ. inna mathala isa inda allahi ka mathali adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun kí ló lè lójú tí ń mẹ̀tẹ́yìn ọ̀gbọ́ yìí torí bá a ní kí ẹnìkan wáyé látara obìnrin kọ́ mọ̀ ní bàbá lẹ́sọ̀ọ́ ẹni tí ò níyà tí ò ní bàbá ńkọ́ Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ o inna mathala Isa inda Allah ọlọ́run lápèjúwe ntọ́jọ́ anabi Isa lọ́dọ̀ ọlọ́run ka Adam ẹ̀ rántí ta anabi Adam ẹni òun ọ̀jẹ̀ níyàbẹ̀ ńlẹ̀ yóò ní baba khalaqahu min turab yẹpẹ̀ lọ́lọ́run náà bù dáadáa ìtumọ̀ eléyìí ni pé gbogbo àsìbáàbù tẹ̀rí yẹn kọ́lọ́hún ó rí múfù ẹ̀ kọ́ wá ṣe ń tí ń ṣẹlẹ̀ yọ ṣèṣe kò sí ń tọ́lọ̀wọ̀ àmọ́ wá ní sábàbí kọ̀ọ̀kan tó ti wá gbé kalẹ̀ pé bọ́ bá fẹ́ ṣe nǹkan báyìí o tọ ọ̀nà báyìí ara nfaani àlè imanu bẹ̀rẹ̀ kọ́dárì ni pé bàbá wa ń tọ̀ náà ni àwa ní gbára lọ́nà ọlọ́run la gbára lé torí a mọ̀ pé kò ṣe gbogbo ẹni tó bá tọ̀nà yìí ni ó já síbi tí ọ̀fẹ́ já sí ẹ wà pẹ̀júwe ti ọ̀rọ̀ kéèyàn níyàwó kó bímọ tí mo wí lẹ́ẹ̀kan yìí nǹkan ṣẹlẹ̀ láyé téèyàn bá rí ibi tí wọ́n ti ń treat àwọn tó wà infertile àwọn tó lọ́wọ́ kádàrá pé wọ́n lè lóyún pẹ̀lẹ́ wọn ó bímọ gbogbo ẹni tí ó wà ń lu bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá dá wọn lóhùn kó gbọ́n wọn lọ́mọ olóore gbogbo ẹni ó ti bí tó tún tó ọlọ́nkọ́ tún sàlékún dáadáa èyí ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yọ gbà pé kádàrá ń bẹ infertility yìí àwọn òyìnbó àwọn onídókítà oníṣègùn wọ́n research wọ́n wá discover pé yàtọ̀ fún tí ń bẹ lérò ọ̀pọ̀lọpọ̀ wa pàtàkì jùlọ lọ Yorùbá ni pé ọ̀lọ́fẹ́ mi mi <laughs> àwọn nìkan ni ojú ẹ̀ títí láti jọ yìí wọ́n rí i pé ọ̀fẹ́ jẹ́ pé fifty fifty lóbìnrin àtọkùnrin ní ntí ń fa infertility la bí ntí ń bẹ lára ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ ní kíni ni ń bẹ lára obìnrin wọ́n lápèjúwe tí ó jẹ́ òye wa wọn ló ẹlòmíín bẹ tó ṣe pé ní réètì fatiliti tiẹ̀ ó kéré àmọ́ ńgbà tọ́lọ̀ ní wọn ó so pọ̀ ẹni ọjẹ́ ìyàwó àbọ́jọ́kọ rẹ̀ tiẹ̀ háì yọ wá <laughs> yọ papọ̀ yọ kọ̀mplimẹ́ntì ẹ̀ ẹ̀yọ́ bá rí bí wọ́n bímọ. àmọ́ ńjọ́ tó bá ṣẹlẹ̀ pé sẹ́mi káwọ̀ ọmọ yìí ń ẹni títí ẹ̀ lò ó tún lọ́ọ́ fẹ́ nìkejì títí ẹ̀ náà ṣe kínní tó lò wọn ní bímọ. nù asi Ọlọ́run níjọ wọn bá wa kọra wọn àwọn wa ní mọ òun ìyàwó wa jáde ọlọfi mi títí ẹ háì wọn alọlọ ti gbàdúrà rẹ ńgbọ kò ní lamẹyìn kì pé lamẹyìn ètò ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ibi tí wọn lọ ni pé wọn wá lónìí gbogbo àwọn oníṣègùn lágbàáyé wọn ni gbogbo àwọn gbogbo làwọn se. àwọn wádìí kíni ń fa ìbímọ kíni ń fa ìbímọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn ọwọ́ ku ten percent of cases of infertility táwọn ò rí díẹ̀ ẹ dákun ẹ lọ wádìí pé àwọn ku kíni about ten percent cases of infertility lágbàáyé ètè ń fa ní àwọn ọmọ àwọn àbá wa wọ́n gbé ẹ̀yin lẹ́yìn ọmọ àwa mọ̀ wáyà ìjà àlùmọ̀ yẹ̀ ṣáà wú àkìmọ̀ ètè ń fa nù. No ọlọ́run lẹ́ni a bá decide nípa àní fún o li hikmatin huwa ya'lamuha àní fún ọ nínú àwọn ènìyàn jẹ́ pé à ń fi pọ́níṣe o bọ́lá wọn bá fi àìgbìmọ̀ pọ́níṣì yàn kò ní jọ tọ́ sáwọn ànábì ọlọ́run tọ́ba ẹ̀ pé ni ọlọ́run fẹ́ràn àwọn ànábì ọlọ́run púpọ̀ àrínà àwọn ànábì ọlọ́run tí ò bímọ kò túmọ̀ punishment àmọ́ li hikmatin huwa ya'lamuha ọlọ́run láwa la mọ hekima ti ń bẹ́ńbẹ́ ọlọ́run fi dé hàn wá ní alukur'an yẹn wo suratul káfí ọmọ tí wọ́n ní wọ́n panu suratul káfí kí ló torí pé bọ́ dàgbà òun ni ó ṣe kíni òun ni ó kó bá àwọn òbí rẹ̀ méjèèjì bọ́lọ̀ wọn bá wá jẹ́ wọn bírú ọmọ bẹ́ẹ̀ ẹ̀dá kan ó wọn ni àbí ń fìyà jẹ wọn wàláhì ó wọn ni àmàwọ̀ ọ̀gbà èyí wọn làwọn afa máa ń tírètì asọmaraisi ẹlẹ́ẹ̀kan báàbòl màṣíà wọn ni tí wọn pè ní màṣíà oríṣi méjì ni alimàṣíà tó kàwéníyà wàlìmàṣíà tó sàràyà àwọn kankan bẹ tí wọn máa exist ọlọ́ngun ò nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ kọ́ máa bẹ bẹ́ẹ̀ torí nǹkan kan tó fẹ́ kórí bá kan màṣíà tó kàwéníyà lágbèjúwe owó ah, kí gbogbo wọn máa jọ́sìn fọlọ́hún ní gbogbo orílẹ̀ ayé owó ọlọ́hún èyí ṣe tó yà àwọn kan ọjọ́sìn fún wọn ò sì lè rí bẹ́ẹ̀ illa an yasha Allah àmọ́ li hikmatin huwa ya'lamuha àlìjáná ó ṣèṣe kó ló fún yàn bá a bára àwọn tí ó wọ náà ara hikima nù tíyẹn bá wọ báàbù alhikmatu wa ta'lil nípa ọ̀rọ̀ kọ́dà wàláhi bahrun la sahila lahu nípa báyìí ọ̀rọ̀ ń tà sọ dé gbogbo bíi ni pé ara àǹfààní al-imanu bil qadar òun ni pé èèyàn máa tọ̀lé sábàbí o sábàbí tọ́lọ̀ ń bá gbé kalẹ̀ fún nǹkan báyìí tẹ̀lé àmọ́ gbogbo ẹni ó bá tẹ̀lé sábàbí náà kí ó rí kíni al ntọ́lọ̀ ń ṣe sábàbí ẹ̀ ni musabbab nǹkan kan tí ń bẹ tọ́lọ̀ ń kọ̀ fún wa ń kọ̀ ọ̀nà sábàbí ìfẹ́ ni ó béèrè béèrè yìí òun wá ni pé ta ni ó determine pé sábàbí báyìí mo fẹ́ ẹ lè lò ó ọ̀sẹ̀ ni ó ní authority ní àfọlọ́n ẹnìkan wa lè sọ pé irú sábàbí yìí o ẹ lè lò ó yóò tiẹ̀ jásí kò ní jásí ẹni ó láṣẹ ẹ̀yìn òun nìkan àpèjúwe táwọn afa máa fún wa kọ́ wa lápèjúwe nísìnyí èèyàn fẹ́ lọ hajj ẹ̀ńkọ́ fẹ́ lọ sin lọ́hùn ni wọn wá ní owó agidi di five hundred thousand ó ní òní di òun òní san kọ́bọ̀ ń tò yàrá náà ló wọ́n wà bóun bá ṣe pé kíní kan hey wọ́n bára òun kà báyìí àwọn àfọwọ́ aṣọ fún pé ọlọ́run ọ̀faramọ́ ru sábàbí wọn ọlọ́run faramọ́ sábàbí pléènì <laughs> kò faramọ́ gbé kéèyàn ó lè gbé lọ mọ́kà ní jẹ́ tọrọ ọ̀sẹ̀ bò tó débẹ̀ wọn yóò pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run nípa báyìí àpèjúwe nìyẹn láti lè mọ̀ pé asibáàbù ń bẹ o àmọ́ ta ni ó sọ pé sábàbí yìí mo fara mọ́ ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ara àwọn powers tọ́lọ́wọ̀n delegate ni kò fẹ́ nìkan òun ni ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ àǹbímọ ìfẹ́yàwó ta wílẹ̀ kan ẹ wọ ọmọ nìyẹn láyé lónìí àwọn kan wá ń bẹ ètò ọlọ́run tọ́lọ́run ti ṣètò ẹ̀ tá a ti mọ̀ pé ọkùnrin ó obìnrin àdàpọ̀ ìdàpọ̀ láàrin àwọn méjèèjì ní ma já sí kínní bọ́lọ̀ ń bá fẹ́ ní ọjà sí kínní ní ọjà sọmọ bọ́lọ̀ ò sì fẹ́ wayaj'alu man yasha'u modern medicine wá wá wá ṣẹ̀ṣẹ̀ establish ẹ̀ lónìí ǹjẹ́ Kùránì ti establish more than a thousand years wọ́n ní àwọn òsì ti ń fà á pé nǹkan ti ń fà á ní arọ ọkùnrin ní arọ obìnrin ní kódà wọ́n wá di bóyá tẹ́gùn bí tí wọ́n ń gbé bóyá eh, hereditary factor kan gbogbo ẹ̀ ni wọ́n identify wọ́n lọ́wọ́ kun tí ó kéré sí ten percent ní cases infertility tí ó àwọn òbí sàlàyé ẹ pé tí òbí ó bímọ ni dẹ́kun pa àwọn ọmọ wa wóògùn sí i <laughs> ẹgbẹ́ tẹ̀yẹ̀ bá mọ̀ ní ọ̀ wá oògùn ẹ̀ àwọn kan wá ń bẹ láyé lónìí àwọn wa láwọn pa kádàrá tàwọn dà èyí tẹ ní obìnrin ó máa ọkùnrin obìnrin ó máa obìnrin ọkùnrin ó sì máa fẹ́ ẹ ọkùnrin wọ́n ti ń polú ẹnu jù wá iná o ẹ dákun ẹ̀yà àgbàlagbà ẹ wa ké má wọn tí wọ́n jẹun yó tán tí wọ́n wá bẹ́kùn bẹ́kùn rú ẹ̀ kọ́ má kó bá wa o irun tó ṣe àwọn anabi lótú tẹ kọ́ wa ń kéwu àwọn ọ̀fẹ́ ní nàìjíríà o ẹ dákun ẹ bá wa ké fún wa bí ẹ bá lóun lajú débẹ̀ kọ́kọ́ rí ìlú tí wọ́n ti gbàrú ẹ̀ láyé àwọn wọ̀nyí bọ́kùnrin tí wọ́n ń fọkùnrin tóbìnrin tóbìnrin yìí ẹgbẹ́ bó lọ́lọ́run ti wá yẹ̀yẹ́ wọn táwọn náà gbà fáwọn yẹ̀yẹ́ àwọn kan bá tún fẹ́ ní àwọn náà fẹ́ bímọ <laughs> àwọn lesbians àwọn homosexual kankan ni àwọn náà bá tún ní inú ráìtì tàwọn náà ní káwọn ò káwọn ò bímọ ẹ lọ bí wọn wá rí i pé kò ṣeé ṣe Allahu Akbar torí pé sábàbí tọ́lọ́ ń gbé kalẹ̀ lẹ́yìn tí lẹ́yìn ọ̀fẹ́ yìí ẹ wá mú sábàbí mi tí ọ̀fẹ́ ẹgbẹ́ kí ni wọ́n wá ń ṣe láyé lónìí gbogbo à ń sọ léyìí ká fi lè àwọn tí ọ̀mọ ti ń bẹ́ ń díẹ̀ tí wọ́n bá gbé wọlé yọ ọlọ́run má bàlújẹ́ o ọlọ́run ò ní jọ wọlé ẹgbẹ́ gbogbo wọn máa wá ṣe lónìí ẹ rí ẹni tó yẹ pé ní obìnrin àtobìnrin yóò sì máa sọ fún yín pọ́ mọ́ òun nìyí ẹ̀rọ ọkùnrin àti ọkùnrin yóò sì máa sọ fún yín pé kí ni ọmọ òun èyí wọn ti ẹ̀sọ́rọ́ máa ń gbà tọkùnrin bá ti lè náwó sọkùnrin gbéyàwó òun ni <laughs> tóbìnrin lè náwó sóbi ẹgbẹ́ rẹ̀ pé my husband you know ẹ wọ́n wà á sẹ́ríńjọ́ tí wọ́n bá láwọn fẹ́ bímọ Allahu Akbar ìgbésí ayé ẹranko yọ wà ní irú obìnrin yìí ti lọ́kọ̀ kan ń kan tẹ́lẹ̀ èyí tó rẹ̀ obìnrin náà lọ́kọ̀ obìnrin níyàwó yọ ọkọ partner wọn wọn da wọn lu èbó kan lónìí kọba àwọn fún partner wọn lóyún bọba wa bí òun lọ wa ọmọ ọmọ wọn obìnrin sóbìnrin ọkùnrin sọkùnrin ee pé gba àwọn kánrin gbogbo àwọn eléyìí ọlọ́nkọ́ sọ àwa ń bẹ o ọlọ́mọdé ọwọ́ lu yìí o àmọ́ àfi káwa náà múra àwọn kan ti láwọn lajú débẹ̀ o tí wọ́n ti ń kíbò sí rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n sì máa bẹ̀rẹ̀ ọlọ́run gbọ́ alékè wọn. gbogbo eléyìí lábẹ́ àǹfààní àkọ́kọ́ tí ń bẹ lábẹ́ al-imanu bil-qadar gbìyànjú bá gba kádàrá yọ wàá mọ̀ pé ká lo sábàbí sábàbí ń bẹ ọlọ́run nìkan ló sì lè sọ kó ń fara mọ́ sábàbí báyìí gbìyànjú bá wàá tẹ̀lé sábàbí yìí ǹjẹ́ yọ wàá já síbi tí ń lọ kì í ṣe dandan o gbogbo èèyàn kì í já yọ wà gbára lé tani yọ gbára lé ọlọ́run ọba. lára al-imanu bil samaratu al-imani bil qadar rahatu nafsi wa tuma'ninatil qalb ọlọ́run kọ́ mọ́sá àjẹkẹ́mi àtẹ̀yìn ó lè gba kádàrá gbọ́ wàláì bí imáni bẹ̀rẹ̀ kọ́dárì bá jòkó lẹ́mìí òun lẹ́ẹ̀ máa rí lára àwọn ẹni ọlọ́run tẹ́ pé kìnnìkì tiẹ̀ kà láyà àti ẹ̀rí gbogbo ẹ̀ kọ́ra kọ̀ mọ̀ pé kò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ń ọkàn balẹ̀ tọrọ mọ̀ pé ntọ́lọ́mbá ni ó ṣe ni ó ṣe rọ́ḥàtul kọ́l rọ́ḥàtul nafsi wàtúmánínàtul kọ́l bẹ́ẹ̀ bá dé western world lónìí ntí ní àwọn èèyàn tí ń láǹdà àwọn èèyàn sí kílíníkì jù nínú àwọn rìsáàjì ntáwọn èèyàn fi ń lọ hospital jù lónìí òun ni kọ́lák ẹ eh, bó lọ lórí ẹ eh, bó ní kíní yóò di lọ́la ntí ń da kọ́lá ń dẹlu mí lórí rú. ngba tó ṣe pé kò sí ọ̀nṣúrù kínní alìmánu belkodar qadar ọgbà pé òun náà lòun lè dé ló fi lè lé kọ̀mọ̀kẹ́ bóun bá dé ó lè má lé bọ́lọ́mbá ní òun lé lé àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní alìmánu bil qadar àwọn àfáà ní kó tíráì i pé ọkàn wọn balẹ̀ ni wọn bá ní ń bọ̀ ni wọn máa jáwé ẹni bẹ́ẹ̀ láyà máa láàrin yìí nínú àwọn àlùfáà láfíríkà à ń pè wọn ní sheikh abubakar mori sheikh abubakar mori àwọn ní mufti liberia lónìí wà ọgbọ ittihad ulama africa eh, mẹ́mbà union of african scholars ni wọn àwọn ni wọn sọ̀rọ̀ yìí fún mi wọn ní àwọn náà tiẹ̀ máa fẹ́ kẹ́rù ọmọ bá àwọn gbà mí àmọ́ àwọn tiẹ̀ máa bò ní bò lẹ́rù sí máa bá yẹn <laughs> pé wàláyẹ̀ rèé bá wọn pé ńgbà tí wọn bá ń dẹrù bá wọn gan ni àyà táwọn máa kì sí wàláyé wọn sọ bẹ́ẹ̀ fún mi rí sheikh abubakar mori ló kọ wọn mufti presently mufti liberia ara samaratu imani belkoda àwọn oní psychology ẹ̀ dàpọ̀ wọn bá bínú tí wọn bá ń bẹ ń jòkó o ẹ mọ̀ kébé yọba ṣe wá sí àtò gbogbo gbogbo àwọn fúnúnú yín ẹ̀yin lẹ́sọ́ àwọn oní ayé mọ̀ nọ́ọ̀sì kọ́mẹ̀ẹ́dẹ́yìn obìnrin rẹ̀ wò ńgbà téèyàn wà ní kó flashback bóyá ogún ọdún sẹ́yìn káàbọ̀ ogún ọdún gbogbo wa ti wà ní. kéèyàn wá kọ́lẹ̀ pé lógún ọdún sẹ́yìn ìyá kíní ọ̀jẹun two thousand and twelve la wà yìí ṣe nineteen ninety two kọ́ nineteen ninety two kéèyàn ọdẹ tiẹ̀ kalẹ̀ nísìn pé ní january nineteen ninety two ń bẹ̀rù pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ń gbèsè ayé mi ń bẹ̀rù pé nǹkan báyìí lè gbèsè ayé mi lè yọrí sí báyìí mo lè má paasi nǹkan báyìí mo lè má rí nǹkan báyìí mo kọ́ wa nọ́ọ̀tì ẹ̀ kalẹ̀ kọ́ wa bí rẹ̀ two thousand and twelve pé mélòó lọ ṣẹlẹ̀ in most cases wọn lágbára kaka ni five percent yóò fi ṣẹlẹ̀ ní ntọ́mọnìyàn bẹ̀rù ba rẹ̀ <laughs> bó lọ lórí bó lọ lórí èyí tó pọ̀ jù ni ò ní rí bẹ́ẹ̀ amẹ́nitọ́ bá ní ìmánu bẹ̀rẹ̀ kọ́dàrí òun ọ̀tí ẹ̀ ní gba ẹ̀rù yìí láyé yọ máa mọ̀ pé ọlọ́run ọba ní ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí kèé ṣe ń jẹ lónìí ni ò jẹ wọ́n gbanú kọ́ra kèé ṣe tàná wọ́n ti jẹ tàná tán ọ̀la tí wọn ọ̀mọ̀ báwọn dọ̀la àwọn òun ní kó wọn sí wàhálà ọmọ ẹ̀ léèyàn kèé ṣe ń tí ń rí lónìí àbí bò ló ṣe ń gbé ayé lónìí àmọ́ bò ní ó gbé kọ́dẹ̀ lómi ọmọ pílánì ọ̀rọ̀ ọgbọ̀n ọdún kalẹ̀ lónìí yóò ti máa wá dẹ́rù ba rẹ̀ láti ìsìn kalẹ̀ pé bóun ọba wa padà di bóyá kí n mú ẹ̀sáàmù tí ó bá mu bọ́ ọ bá di professor lẹ́yìn ọgbọ̀n ọdún kó tí mà bóyá wọn pe ọgbọ̀n ọdún gẹ nílé ayé bèlè níbi iṣẹ́ abẹ́ni ọbẹ̀ jẹ díjì náà ọwọ́sẹ́ lónìí ẹ̀jẹ̀ ń ronú díjì yọmọ wa dẹrù yìí ń bari láti sìn kọ wa ní gbádùn ní gan kótó di ọ láti ń dẹrù ara ẹ bari kalẹ̀ kọ́dà àwọn ní psychology fi yóò yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ ènìyàn kéèyàn ó déètì ẹ̀ kalẹ̀ wọ́n ní kọ́kọ́ tẹ̀sí ara ẹ̀ wò ó padà pé bí ogún ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́ ìbẹ̀rù gara ìbẹ̀rù mélòó lọ ṣẹlẹ̀ nísìnyí alágbára kaka ló fi rí pé bóyá bí five percent ṣẹlẹ̀ ńbẹ ninety five percent ni ọkàn dẹ́rù ba rẹ̀ ni àwọn àlùfáà wa ni a psychology kò ní bẹ́ẹ̀ ní al-Qur'an al-Karim innama dhalikum ash-shaytanu yukhawwifu awliya innama dhalikum shaitan shaitan ni yukhawwifu awliya èṣù ni máa dẹ́rù rú ẹ̀ bàyàn nígbà tó bá ti rí i pé òun ti wọ ara yẹn kò sí má ní bẹ́ẹ̀ yọ ma wá kó gbogbo àwọn èrò ntí ò yẹ kéèyàn bẹ̀rù yọ ma dábẹ̀rù ẹ̀ sí yàn ọlọ́nkọ́ ma ṣe àṣà nù wa nínú àwọn àǹfààní tí wọ́n ní èèyàn jẹ samaratul imani bil qadar bẹ́ẹ̀ yẹn bá gba ìmánì tọ́gbọ́lọ́ ń gbọ́ débi pé ntọ́lọ́ ń bá ṣe ló ṣeé ṣe o wọn lára ẹ̀ ní tọ́rọ̀dọ̀lì ẹ̀jáàbí bin nafsi tọ́rọ̀dọ̀lì ẹ̀jáàbí bin nafsi ara àrùn táwọn dókítọ̀ kápẹ́ ẹ̀dọ̀ ní òun ni gbẹ́rẹ́ máa ń káyè ìjọ rẹ̀ ní lójú táwọn àfa àwọn àfa wa ṣe tíra àwọn pè àmúrọ́dún alukulu àwọn àwọn kan alimami ibn al-Qayyim ló wí bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe o àwọn èèyàn àwọn méjì lọ́mọnìyàn nílà nǹkan méjì làwọn máa bá lára ọmọnìyàn alikọlbu walijisimu ara àtọkàn dókítà àwọn méjèèjì sì yàtọ̀ Ibn Qayyim ní dókítà ara àmọ́ àmọ́ dókítà ọkàn òun làwọn anabi Ọlọ́run àtẹni anabi Ọlọ́run. àwọn ni wọn máa ń wo kíni àwọn àlùfáà àwọn ni wọn máa ń wo àwọn kíni àmúrọ́dù alqulub Ibn Qayyim ni wọ́n máa wá nìyẹn awa wa ọlá àwa pé ntọ́mi èèyàn ń devote nínú resources nínú time owó nínú gbogbo nkan láti tọ́jú ara fún ten percent wọn wọn ara Ibn Qayyim ní baba lè rọ́jú ká ná ten percent yẹ sọ́kàn ọkàn ọ̀dà wà gbádùn ara náà torí tí ọba sọ́kàn ara ọ̀dà òun là fọ olórin kan fi ní anta birruhi la bil jismi insan anta birruhi la bil jismi insan kíni jẹ́ ìyàlá rẹ̀ ọkàn ni kìí ṣe bọ́dì is very clear bẹ́ẹ̀ yẹn bá kú lónìí tí wọ́n gbé kalẹ̀ nísìnyí ẹ wàá béèrè pé kí ló kú lára <laughs> orí rẹ̀ ni ọmọ èkejì ọba mọ̀ pé èèyàn kú kódò wọn bí yàn pé kíni jẹ́ pé ó kú èrí ni ẹsẹ̀ ni ìtàn ni gbogbo tí ń tèmi máa rí lára wọn náà ní rí yìí wọn wàá sọ fún pé kíní kan ti kú òun ní jẹ́ kí gbogbo tí torí ńlẹ̀ wọn nítumọ̀ òun lọ kú ńbẹ̀ ní gbogbo ntòkù ńbẹ̀ wọn nítumọ̀ mọ́ kọ́dà bọ́ bá pẹ́ díẹ̀ sí nísìnyí wọ́n sọ fún pé ọmọ fi ankaji bì bo ọmọ fi bomú ni bàbá tètè lọ́ọ́ bomú lẹ́yìn Ibn Qayyim tíyẹn bá ka tírà Ibn Qayyim nínú Tibbu Nabawi yóò rí àjàyíba wala nǹkan méjì la àwọn máa ṣe lára ọmọ ni alijismu walqalb ibi tá a fi bẹ́lẹ̀ yìí lọ ni pé lára àwọn àrùn táwọn anabi ọlọ́run wá wòsàn àtàwọn àfa òun ni kéèyàn jọ rẹ̀ lójú kó pé nítorí pé Ọlọ́run kò dín nǹkan kan sí òun máa ṣe jẹ́ lómi lọ ni ẹ̀wọ̀n tó lọ sọ ń pa kọ́rùn nínú al-Qur'an al-Karim ọlọ́run la dẹ̀wó sí kọ́rùn àdẹ̀wó sí ọlọ́run describe owó kọ́rùn náà ńgbà náà pé ntí wọ́n máa fi tilẹ̀kùn lé owó kọ́kọ́rọ́ lásán kìí ṣe lé owó kọ́kọ́rọ́ rẹ̀ gan àwọn alágbára èèyàn wọ́n rù wọ́n sì máa mí kọ́kọ́rọ́ lé owó ọlọ́run níbi wọn bá wá wí fún kọ́rùn náà pé a. Ah, ẹ ṣe tọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run kí ni Kọ́rúnà máa wí ńgbà náà wọ́n ní Kọ́rúnà máa wá pé innama utituhu ala ilmin indi ẹ mọ qualification mi ni <laughs> àwa ṣiṣẹ́ atórówó ni o sì béèrè pé ọba ìpè sẹ́lẹ̀ yẹn fi ń lówó gbogbo ẹni tí ń pọ̀ ń ṣiṣẹ́ òun fi lówó kọ̀sẹ́ni ó yẹ ààbú dákun o kọ̀sẹ́ni ó yẹ kó lówó táwọn ti ń sọ jíjà. So ọba ìgbésẹ ìgbé òṣìṣẹ tààmà kò ṣiṣẹ tọfarasẹ tọlagun àmì ẹrántí tí ìmáàmù sáfì wí tá a kà fúnra wa bẹ̀rẹ̀ kínní ó ní tí ń jẹ kádàrá náà nù bóso labib wọ́tí ibi aisha ahmed nípa báyìí tíyẹn bá gba imanu bil qadari gbọ́ yọ sànfààní pé níwọ̀n bá àbíkọ́tì ẹ̀ mẹ́jọ rẹ̀ lójú rárá tọrọ mọ̀ pé ẹ wo kọ́rù náà tọ́lọ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń jọ́ tọ́lọ́ wọn gbà mú kọ́ wẹ́rẹ́ báyìí ni. aláìlímì ǹdí ẹlímù wo ni ń bẹ lọ́dọ̀ ẹ agbára wo ni wọ́n fi ní tó níyàbá sí ọ tá a sì lè ka ọ̀rọ̀ ọlọ́run bọ́ bá nà ó sì tún lè ṣe ni ó lè ka nígbà tí wọn náà nẹ ní síyàn tẹ ẹ sì ní ọyàn dé mìíràn ní mi ka kọ́ kájú àánú gbogbo wa o àmọ́ ẹ dákun ẹ jẹ́ kọ́ ọmọ nìyàn náà ọmọ wọn bá àwọn lára ìmánu òní tọ́rọ̀dù ẹ̀jáàbí bin nafs ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́ mi yọ̀ọ́ máa bá rẹ̀ bí a èmi kọ́ o ọlọ́lọ́kọ́ o ntẹ̀rí yìí iṣẹ́ ọlọ́run ni o kò ní jẹ́ ọjọ́ra rẹ̀ ní ojú ọlọ́mọdé àjọra lójú o. nínú samaratul iman bil qadar èyí tí afa ṣàlàyé fún wa òun ni qalaq tọ́rọ̀dù al-qalaq pakaleke kọkàn ọmọ balẹ̀ kankan àwọn àfáàní bẹ́ẹ̀ yẹn bá ní imánu bil qadari yóò dínkù lápá bíi inú àwọn tíra tí ó yẹ kéèyàn ọmọ kà bọ́ bá jẹ́ pé kọ́lá kò máa dà láàmú ẹ eh, bó ni ọ dà lọ́la ẹ eh, bó lọ lórí ọ̀la tí mà bó dìgbà náà wọ́n ń tíra kan ní istamti' bi hayatik istamti' bi hayat wọ́n ti tú sí ìbò wọ́n ń ní enjoy your life gbádùn ayé rẹ̀ yìí torí pé nínú àwọn àfa níbẹ̀ yẹn ọba gbọ́ kádàrá yé kò ní gbádùn ayé wọn lẹ́yìn tí ọba ní ìmánu bẹ̀rẹ̀ kọ́dá kò ní sékéni ẹ̀yin lẹ́ẹ̀ máa rò pé ń gbádùn wọn gbádùn kò ní tó bẹ́yìn tí ń rí kó ní lónìí òun síbẹ̀ náà kò tẹ́ lọ́rùn kò mọ̀ pé òun ní yọ̀gùn máa hàn hàn hàn náà ni. òun la nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam tá nẹ́bi introduce ń òun ni pé ni ó ju ọ lọ má ni tí kíni wẹ̀ ni tí ò tó ọ mo wà lọ́dọ̀ kan àwọn ọ̀gá mi kan jò ní mo tọrọ gáfàrà láti lo example yìí but ọ relevant púpọ̀ kì í yọ̀sẹ̀ kan lọ sísìn wọn wá ń ọmọ kan wọn bínú sí kí ni bo irú torí pé kò rí admission láti lọ ṣe phd nílùú èkó wọn lọ wá ní depression kò wá lè ṣe nǹkan kan mọ́ nígbà táyé ti fẹ́ <laughs> ayé su tó ṣe pé wọ́n ti ń pa aṣọ nísìnyí bí wọ́n bá tètè múra sírú ẹ̀ irú wọn Allahu Akbar hòtẹ́ẹ̀lì tẹ́lómi ńlá la gbé bí mọ́làmú mi náà bàjẹ́ ìsanwó ọjọ́ kan ẹlòmí ò sùn hòtẹ́ẹ̀lì rí ìgbé wọn ti ń pe kíní kan ní hòtẹ́ẹ̀lì ní báyà káàdọ̀ gbọ́sọ̀rọ̀ àjọ kẹ́ ẹ̀ búùkù ọjọ́ kan kóun náà tiẹ̀ mọ wàlá ìbọ́lọ̀ ti pín ayé nù ẹlòmíì ń sọ fún wa pé ní kọ́nà kóun tiẹ̀ wọnú pléènì lẹ́ẹ̀kan wọn ó léwu jáde kọjẹ wa lé jáde kọjẹ mọ fò òun ọmọ wa fò lọ yọmọ gbogbo ẹ̀ náà ọlọ́run sí náà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí yẹn bá ka ìtàn tí àwọn tí ń ṣẹlẹ̀ especially láwọn Japan àwọn Japanese lówó. mílíọ̀nìà yọ á búkú hòtẹ́ẹ̀lì yọ sanwó ọjọ́ kan ọjọ́ méjì ńgbà ọba yà wọn olùkọ́ ti ẹ̀ sínú yàrá ní hòtẹ́ẹ̀lì kan ló rò pé bílíọ̀nsì ni ó jáde ńbẹ mílíọ̀nù jáde ọ̀tán bẹ́ẹ̀ bá ní kọ́dà gbogbo nǹkan báyìí gbọ́dọ̀ jìnnà mùsùlùmí àdídì ànábì pé bí ní ọ̀gá wa yìí wá ń sọ fẹ́ nìyẹn jọ owó òsì ronú pé ẹnìkan ò ní first degree kọ́rọ̀ fẹ́ ka local university bẹ̀lẹ̀ national bẹ̀lẹ̀ federal bẹ̀lẹ̀ ìlú èbó ìlú èbó ni wọ́n ti ka first degree ọ̀ka second degree wọ́n wá ní ọ̀sáyè phd ayé wa fẹ́ parẹ́. ẹni tí ah, àwọn tí a máa lẹ́yìn ọ̀jẹ̀ paasi wàhálà kì í bọ́ ó ṣe é ṣe é ṣe é ọ̀padà pàtì gbé máa gbé bẹ́ẹ̀ kò sí inú kádàrá tó ń ọgbìyànjú. ó sì ń ṣe mí. nípa báyìí istamti' bi hayati sheikh muhammad ibn abdulrahman al-urayfi àwọn ọ̀ṣẹ́ jọra náà wọ́n sọ àwọn àtàn tó pọ̀ àmọ́ sọ ẹ̀yọ̀ kan àbí méjì wọ́n làwọn lọ ìlú kan jọ kan àwọn yẹn wá wọ́n kọ́ mọ́sálásí kan bí wọ́n àwọn mọ́sálásí táwa náà máa kọ́jọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí yóò ní parí wọn lọ mọ́sálásí kọ́ sànú wa lu yìí mọ́sálásí náà ní pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ̀ẹ́n láwọn wa dé bani yìí sẹ́wọ́n náà kò sówó náà ni a bàbá olówó kan tí ń sìn bẹ́ẹ̀ lu yìí àwọn máa bẹ́ẹ̀ náà bàbá wọn débẹ̀ wọn làwọn wa wọn débẹ̀ àwọn tó lọ wọn sì ṣàlàyé fún bàbá yìí ah ọlọ́run sì lẹ́rọ ọlọ́run bá ó gbé chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún wa ẹ̀ ẹ̀ máa mú chẹ́ẹ̀kì lọ lọ́sùn kankan ẹ lọ sí ẹ lọ fi ṣe tọlọ wọn ní káwọn tó wá jáde àwọn wá discover pé ẹ ibi ó ti mú chẹ́ẹ̀kì jáde ó tún wá fa nǹkan kan jáde ńbẹ̀ nígbà táwọn ó rí o ní wọn bá ń gbómi oògùn kan báyìí àwọn fẹẹ lóró oògùn rí ọba dà sọhùn ọfọmi lé káramọkùnrin lọ sí òsì àwọn òrí fọrẹ yà Ọlọ́run ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé àwọn làwọn sátọ̀ ń pinpin gbòòrò pa àfa làwọn padà sọ̀rọ̀ fáwọn pé sẹ́rí oògùn yìí láti tó tó ọdún mẹ́wàá bóun ọba lò òun ò ní sùn bóun ọba lò bẹ́ẹ̀ ti rí kóun lò yìí alẹ́ ọmọ alẹ́ àárọ̀ ọmọ bá bóun ti yanjú kalẹ̀ ni dàgbẹ́ wọn máa ní ìrònú ní ẹgbẹ́ òun ó sùn ẹni tí ń lè gún yàn mílíọ̀nù <laughs> kò tún á lè sùn ó ní wọn ó ló ti tó ọdún mẹ́wàá báyìí tó wọn bá lò ńjọ kan kò sóorun ibẹ̀ wọn akọjá jà yìí bá dùn wọn làwọn sáṣe yẹ wọn wá sí àwọn sọ̀rọ̀ ọlọ́run àwọn wá jáde ẹ máa wo gbọ́ ọlọ́run níbi àwọn tí wọ́n ń lọ àwọn wá kọjá níbì kan tí wọ́n ń tún títì ṣe lọ́wọ́ ṣe é pé tí wọ́n bá ń tún títì ṣe àmọ́ àlúrò ẹ̀ ń sàwùdí náà wọ́n ó gbé jẹnẹrétọ̀ ńláńlá sẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n máa fi tí wọ́n bá fẹ́ lò náà yọ́ máa dáhùn jẹnẹrétọ̀ fi máa fi gbúgbúgbúgbú ní tọ̀ tí ò sí kòtò èmi tí ò sí. wọ́n ní irú kínní yìí bí o gba àwọn katakata òǹbẹ̀ǹbẹ̀ tí jẹnẹrétọ̀ ń pariwo gbogbogbogbogbogbogbogbogbò àwọn salama àwọn ọ̀gbọ́n ẹnìkan kan kò sẹ́yìn akáyà yín ni nígbà tí àwọn ó débẹ̀ àwọn rí i pé bàbá ọlọ́dẹ ẹbẹ̀ ó ti sùn. pẹ̀lú àdúgbò pẹ̀lú àdúgbò pẹ̀lú àdúgbò àwọn wá dó àwọn òdi àwọn sáwọn wà dọ̀ ọlọ́ọ̀bá pé à àlọ́wọ́ àgbà ẹnìkan bẹ́ẹ̀ lólè rẹ̀ lọ́dà èsì gbogbo ẹ̀ dákẹ́ kò lè sùn àfi kọ́ sẹ̀sẹ̀ dàgẹ́ ẹ́ ìwọ wá wà lẹ́gbẹ̀ẹ́ ọwà àkọ́kọ́ náà wà lójú títì ẹni eléèkú ní èjì aláriwo ètí tó wá ń pariwo yìí náà ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó sì sùn lọ. ó sì ọgbà yányán wọn ni kọ́ àfìgbà táwọn di gbogbo bá wọn ti dúró yìí náà kọ̀ tí ẹ̀ pé <laughs> ẹnìkan dúró ah! wọn làwọn wá rí létí ẹ̀ mọ́ bí àwọn ti ń bọ̀ pé Allahu Akbar Allahu Akbar èkejì àwọn kan náà sọ eléyìí nínú àwọn afáàmì kan lọ sọ fún mi ẹnìkan bẹ nínú àwọn olówó tó lówó tó pọ̀ mí ní dàpọ̀ ẹ̀ ní Saudi ẹni náà ti kú nísìn kọtí náà àwọn tó lówó tó pọ̀ gan ni ní Saudi ó sì jẹ ní Ọlọ́run ọláwọn ọmọ rẹ̀ nígbà tó ti dàgbà tí ò lè jáde mọ́ àárẹ̀ náà ló tètè sọ dàgbàlagbà àwọn ọmọ yìí ló ń mójútó gbogbo iléeṣẹ́ rẹ̀ kankan ẹ á mọ̀ pé àwọn ọmọ ń gbà ní àwọn ọ̀fẹ́ mọ bó bàbá yìí ṣe bàbá tó mọ ibi tóun náà ti dìde yọ máa ṣàánú àwọn èèyàn bó ṣiṣẹ́ kan bá ti ṣe kí àwọn ọmọ yìí ọkàn fáyà rẹ̀ ni wọ́n ṣàwìn <laughs> wọ́n wá sá kan wù yìí wọn á fún ní kílẹ̀ máa gbé ṣe àmọ́ ìkòrújú ní ayé pé máa lọ ọdún rẹ final exit ọwọ́ àti gbà sọ́wọ́ wọn ní kò ti yọ sí <laughs> bàbá yìí ẹ̀rú bá bàbá pé ó ṣe dé yà yín ó ní àmúṣá máa wọrí ìwọ̀n ọ̀rọ̀ kan náà lòun á sọ fún ọ àwọn ọmọ rẹ báyìí ni wọ́n ṣe fún un wọ́n sì ní kó wọn máa lọ lóhùn òun lọ àmọ́ ń mm, máa wulẹ̀ tí gbé àmọ́. <laughs> kí ni èlò ni wọ́n jẹ ọ́ ọba fa chẹ́ẹ̀kì jáde ọlọ́kọ̀dọ́ bu owó tí ń bá wọn bá jà sí pé máa lọ wọ́n lẹ́nu ìwà gba chẹ́ẹ̀kì àfa wa kan lọ sọ fún mi hajj tó lọ yìí ọlẹ́nu ìwà gba chẹ́ẹ̀kì ọfẹ́ máa padà bàbá ìwà pè padà ọwọ́ pè padà pé ọmọ tó lọ sí fún ọ ọmọ tí ọlọ́ọ̀ sí fún ọ ó ní wàhálà ìbóhùn ti rí ọ yìí pẹ̀lú àlàáfíà yìí tọ́ba yìí kó ṣeéṣe kó wọn ò fi gbogbo dúkìá àwọn ra àlàáfíà ti òun rẹ̀ jù àmọ́ kò ṣeéṣe fún un nítorí wọn fẹ́ fún ọ náà wọn náà mórí ọlọ́run sàlámù àlejò. wàláì ó tún wò ó tún kún wò pé eléyìí ní ń sìn mí lówó ló gidi gbà ló ṣe òun lòun sì jókòó bí wọn bá ti òun òun ò lè lọ bìkan gbogbo eléyìí fi ń yé wa pé bẹ́ẹ̀ bá gbà pé kádàrá ń bẹ wàlá yóò gbádùn ayé bẹ́ẹ̀ ọba sì gbà la yastamti'u bi hayati ọlọ́run kọ́ sọ wà mẹ́ ní ìparí ọlọ́run bá kí ọ̀sàmọ̀nà gbogbo wa ẹ̀dá kan ọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bá a ti wí kì í ṣe ní tíyẹn lè fi wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ mẹ́wàá sọ. So àwọn báàbù kọ́dárì náà máa ń pa àwọn kan ní àwọn tí technical area sí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kádàrà ní lẹ́lẹ́ kọ́dà àwọn àfáà kan ní fahuwa as'abu abwabil àkídà torí pé bí yàn bá rọra yọ kọlù ọlọ́run látàrí ọ̀rọ̀ kádàrà advice wa wá ni pé kọ́dà kéèyàn ọmọ máa wófin tó tó kádàrà púpọ̀ àwọn àfáà máa wọ́ọ̀nù wa ẹnu ètí ò ní mú olùgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ètà kàyí àbómi tó bá rí kanu tíra mi al-imanu bil-qadari khayrihi wa sharrihi ọgbà kádàrá gbọ́ ọ̀dà ni o àbí okùnjẹ́ ẹ̀ka àwọn ọ̀pọ̀lọ̀ náà ní í ṣe gbogbo ẹ̀ ọlọ́run ó ṣe àlékún dáadáa gbogbo wa sallallahu alaihi wasallam wa baraka ala nabiyyina Muhammad. sábà àwọn ìbéèrè tí ó ti wà ní ẹbí wọ́n béèrè pé àdìsí kan ọ̀rọ̀ àlẹ́ nìkan bẹ táwọn ọ̀dọ́ irúfẹ́ àti làákìlá wọ̀nyẹ́ fati sọ àti ọ̀rọ̀ anẹ́bí tó ní láàyè nínú kọ́dọ̀ ìlàdùrà ọ̀rọ̀ anẹ́bí méjèèjì ṣé kọfẹ́ kakura wọn ọ̀kan ní kádàrá ti bẹ wọ́n ti parí ọ̀rọ̀ kanu ọ̀kan sì ní bẹ́ẹ̀ bá mú sàdúrà yóò dá kádàrá padà bá a ṣe máa tu sí náà mọ̀ pé kò tó lè dá kádàrá padà wọn àfàdúrà ṣé bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ anẹ́bí yọ̀fẹ́ kakura wọn bísí نعم نعم نعم بين هذه ثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين آه، أدوك فلون لك سي فلون كشاليكم لكم كاتب فالنبوة محمد صلى الله عليه وسلم mo rò pé hadithu rufi'atil aqlam wa jaffatis suhuf nbẹ nù ta ṣàlàyé ní ẹnu lẹ́kítọ̀ náà òun ni pé tákàdá ti gbẹ wọ́n sì ti gbé gègé kó omi tí wọ́n ti kọ kádàrá àmọ́ èyí tí wọ́n fi ní káwá ṣàlàyé nísìnyí pé bó láàṣẹ gbádìí fi yé pẹ̀lú àwọn hadithu méjì míì kí làdí fi alákọ̀ọ́kọ́ àdìsí pé láyọ̀ gbọ́ ilẹ̀ dùà pé kò sí ti ń dá kádàrá padà fún àdúà àti àdìsí ẹnìkan ti máa ṣiṣẹ́ tọba wa ku lamya bọ yabukọ bẹyina wa bẹyina bẹyina hu wa bẹyina ha illa dira fayasbiqu alayhi alkitab pé ẹlòmíì ó ti máa ṣiṣẹ́ ọmọ anábọ̀ àbí ọmọ àlìjẹ́ anábọ̀ yóò kù díẹ̀ kó segin ni kọ́wọ́ ní kádàrá ti jáde fa yasbiqu alayhi alkitab aw alqadar alkitab eh, fa yadkhuluha aw fa ya'mal bi 'amali ahli an-nar fa yadkhuluha àfàyà nípa báyìí hadith alákọ̀ọ́kọ́ yìí ó ti yé a sì ti ṣàlàyé tí ó jẹ́ káàdì ìfì ẹlẹ́ẹ̀kejì náà wa lọ́nà wo màrọ́tìbù mẹ́rin ní fún kọ́dà ìmọ̀ ọlọ́run lẹ́yìn ìmọ̀ ọlọ́run ní kíni alikitaaba lẹ́yìn rẹ̀ ló tó kan kíni alimasiha ní paríparí ló tó kan alikọ́líkù ìgbà tí ẹ mọ̀rọ̀pá ti tu lẹ́ẹ̀kan pé ọlọ́run ti mọ̀ ọ wá ní kọ́ àkọọ́lẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ the next stage wá ní kọ́lọ́wọ́n ọ̀fẹ́ bọ́bá wá fẹ́ tán ni ó tó wá ṣe kíni ni ó tó wá dáa a jẹ́ pé n ti ń bẹ nínú ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú kọ́dà ó ti wà nínú àkọọ́lẹ̀ bọ́lọ́wọ́n ọba fẹ́ kò ní í ṣeé ṣe ó ṣeé ṣe kó ṣe pé láàrin ìgbà yìí òun lẹ́nu yìí ṣàdúrà kọ́lọ́wọ́n ọba wa ṣá a kọ́yàtọ̀ fún tí o ti fẹ́ tẹ́lẹ̀ tó ti wà tẹ́lẹ̀ àmọ́ gbogbo rẹ̀ ọgbọ́dọ̀ ẹ àwọn àfáà ní ká mọ̀ pé ó ṣèèṣì ò sínú ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó ṣàdúrà yìí wọ́n ní kọ́dọ̀ ó ti wà nínú yọ ṣàdúà bọba wa ṣàdúà láàtò ṣe nǹkan báyìí fún a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nǹkan kan yìí ṣèṣì lọ́dọ̀ Ọlọ́run lójú tiwa ni ó ti hàn pé a ah, bá a ti tó yìí pé ń gbọ́ tọlọ mọ ọkọ kó tó wá fẹ́ ọ ṣàdúà àmọ́ kódò ti wà nù mọ Ọlọ́run gbèrú ẹni bẹ́ẹ̀ àdúà ni ó jà ṣàánú ẹ tá a fi yí ètò tiwa nù àkọọ́lẹ̀ rẹ̀ padà eléyìí àdìsí ń pàtàkì wọn máa fi ẹ̀ńkọ́rẹ́jì wa gẹ́gẹ́ bá a ta wílẹ̀ kan pé àwọn àsìbá àwọn sábàbí àwọn sábàbí àìgbà sábàbí ti gbé bọ́lọ́mọba ti kọ́ pé yọ̀ọ̀da yọ̀ọ̀da mú àwọn sábàbí ara àsìbáàbù ní kíni àdùá kẹyìn ọbẹ̀ lọ́hùn gbogbo bí ìyẹn bá wà kọ́ máa bẹ̀ lọ́hùn kọ́dà bí wọ́n bá láwọn àwọn ti rí iná pé kò ní í da pé mi ọbẹ̀ lọ́hùn yọ̀ọ̀da níta níta dìídì yìí nínú náà jazakumullahu khairan ẹ dákun jama ara àwọn obìnrin kan ló kọ ìbéèrè náà wá ó ní eh, ọkọ ọfẹ ìyàwó méjì o gbogbo àti ọkọ bá wà tún pé kóun ó ṣe sùúrù wọn lẹ eh, pé kádàrá ni ah, <laughs> kádàrá ni yìí máa wá bí òun pé kádàrá ó sì wọ́n mọ̀ àmọ́ làwọn aṣọ òun náà. ọ̀dà ó tiẹ̀ ó ọ̀dà pẹ̀lú obìnrin báyìí sọ jáde obìnrin bá ń bẹnu rẹ̀ tí kò sọ jáde àní mà ọlọ́run ó ṣàlékún ìmánì tiwa àti tiwa obìnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé bọ́bá ikú obìnrin yìí wí bẹ́ẹ̀ tí ló wù yìí kò tọrọ àforíjì ọlọ́run ẹ àní pé kádàrá ó sì wo nu àbí kíni. pé kádàrá ó sì wo nu. ẹ bọ́ba yìí kó wí bẹ́ẹ̀ a ó léwu o ẹ dákun ẹ ọlọ́run kan mọ anabi sọ àṣọlám ní àwọn ahányàn ó lè gbéyàn wọná ẹ dákun ẹ máa fi èsì ń máa bó tilẹ̀ kí ni wọ́n máa bíyàn tó ẹ ẹ kádàrá ó sì wo nu a a kí ló obìnrin báyọ̀ tọrọ àforíjì ńgbà tí ọ mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ó foríjì káwá padà sórí ìbéèrè ìpè ọkọ fẹ́yàwó ni wọn ń sọ fún ìyàwó rẹ̀ pé ni ara ń tà wílẹ̀ kan ni pé ọkùnrin bẹ́ẹ̀ di jàbárí nù <laughs> ọbẹ̀ di kí ni jàbárí nù pé ọlọ́run lọ́kẹ́ tì wọ́n pé kó wọ́n ọlọ́run kéèyàn ó sì fi májẹ̀mú kalẹ̀ pé bọ́ọ̀bá fẹ́ fẹ́ fẹ́ ọ̀kan bọ́ọ̀bá lágbára méjì bọ́ọ̀bá lágbára mẹ́ta bọ́ọ̀bá lágbára mẹ́rin kìí ṣe pa ń dispute pé ń bẹ nù kádàrá tiẹ̀ pé yọ fẹ́ yàwó méjì o túláàsì gbogbo tí máa ń ṣẹlẹ̀ sẹ́ tọ́ba ṣẹlẹ̀ láyé ọ̀tún wà fil qadar àmọ́ ń bi eléyìí lọ ní ta pé ní alẹ́ ìjáájú bil qadar kéèyàn máa wá fi kádàrá gbèrè lẹ́sẹ̀ torí pé ntí mo fura ń bi ìbéèrè yìí ni pé bóyá ọkùnrin yóò wá ṣe ntọ́ yẹ kó ṣe ní déédéé ara ha kò gbọ́dọ̀ wá mọ̀ ká kádàrá ni kádàrá ha ẹ̀ẹ́ kádàrá ń bẹ lọ́tọ̀ anabi adama bá ṣe ní ntọ́ yẹ kó ká bu kọ́lọ́hún ó bu èbu rẹ̀ yọ gbà lọ́tọ̀ èyí tí ọba ní èbu nú kéèyàn fẹ́ yàwó tí ń bá ń ṣe déédéé láàrin ìyáálé àtìyàwó èyí wọn ò lè bu nú kò sì wá níbi a máa fi kádàrá ṣe kínní ká máa fi wá àwáwí lórí eléyìí àmì ìtọ́ pàtàkì jùlọ nírú ìyàwó yìí tí ń bá ń fi ń lè wípé kádàrá ó sì wò ọlọ́run ó sànù wa kódà kún kọ́mọ wúrú ẹ̀ mọ́ ọlọ́run ó sànù náà gbogbo wa. wọ́n ní àwọn ti gbọ́ nínú tàbí wípé ẹni ọlọ́run kan ìyá kan sì ń bẹ ọmọ rẹ̀ wá sáláìsì ọmọ kan tó sì bí náà nù wọ́n lò lè bá ẹni ọlọ́run yìí àbí ṣéwù yá afá ẹ̀ ipe ọmọ ìyá ìkan náà ni ó kú lọ́wọ́ ya ọmọ lọ àwọn àwọn àwọn gba ẹ̀mí ẹ̀ padà lọ́wọ́ àṣàlàyé ọmọ kan ló bí náà máa lọ ṣé àwọn nǹkan pẹ́tẹ́ lè yí padà báyìí pẹ̀lú agbára àti àṣẹ Eh, ọlọ́wọ́ ṣàánú wa eh, mo rò pé bàbá ní parọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a jókòó yìí la ti gbọ́ tán kódé mi tí ń sọ̀rọ̀ yìí náà ti gbọ́ eh, mo rò pé nínú àwọn ìtàn tí wọ́n máa fi ròyìn bóyá wọ́n àwọn ẹni ọlọ́run àmọ́ tí àṣejù tí wàá máa wọ̀ ọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam irú báyìí la nàbì ti wí níjọ́ táwọn kan fẹ́ máa ròyìn ànábì pẹ̀lú tí ò tó ṣe tó ìpọ́lọ̀ nìkan ló lè ṣe ànábì ní la tutruni kama atrati nasara ibna Maryam ẹ má pọn mi lápọn bóró ẹ má kó bá mi lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ la nàbì ké o sallallahu alaihi bí ẹnìkan bá pirọrọ tí wọ́n wá jí tó wá dìde tó lóun ti jí èkú ni ẹni ọba ti kú mamata faqad qamat qiyamatuhu hadithu jabir abdullahi ibn jabir radiyallahu anhu hadithu sahih abdullahi ibn jabir sàbẹ lòun àti bàbá rẹ̀ wọ́n wá pa jabiru bàbá rẹ̀ sógun lẹ́yìn anabu muhammad sallallahu alaihi wa sallam ìpa tí wọ́n pa jábìrù yìí ọ̀dà mu abdullahi ọmọ rẹ̀ púpọ̀ torí jábìrù ní fámìlì tó pọ̀ gbogbo ẹ̀ wá bọ́ sọ́run ọmọ rẹ̀ àgbà abdullahi kọ́dọ̀ wà nù àwọn àtàn pé ọjà àwọn gbèsè kan ti ń àwọn gbèsè kan ọ̀sá ó difficult fún un bọ́ba ti wá dọ́dọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìwà anabi gbogbo ń tí ó fi gbé ìbànújẹ́ ikú anabi àmà sọ fún un ọwọ́ adijọ́ kan anabi ń fún abdullahi bin jábìrù pé. ǹjẹ́ ọmọ ntọlọ ń wí fún bàbá rẹ̀ Jabir radiyallahu anhu a olóhùn ọmọ ó ní wí fún bàbá ni pé okuku sahidi lẹ́yìn anabi ọlọ́run anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ntí ń fún ọ ní gbogbo rẹ̀ òun wọn tí mo tún lè ṣe fún ọ lẹ́yìn gbogbo yìí tí mo ti fi hàn yìí anabi ló ń wí bẹ́ẹ̀ o hadithun sahih ọní wa sọ fún ọlẹ́ wa dá ọ lóhùn lóhùn pé nítorí fẹ́ nǹkan kan náà ni tọ́ba lè fi kún fún un kí o dùn mọ́ o kí ni nǹkan náà kó wọn tún padà sáyé kí wọn tún tún un pa bí wọn ti pa òun lẹ́yìn anabi lákọ̀ọ́kọ́ ń gbẹgbẹ́ dé yóò rí ni kí tòun ó di dọ́gbù anabi lọlọ wa da lọ àfiléyìn onìkan <laughs> àfikẹ́ni àfiléyìn onìkan gbogbo ẹni ọba ti kú ọ̀dàlìkìyàmà hadithun sahih gbogbo ẹni ọba ní àkópa ìdá akẹ́nìkan kéèkú yányánni ọ̀dàkú ni ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ yẹn bá ti kú anabi lọ́dàlìkìyàmà so nípa báyìí hadith anabi nù ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí wọ́n sì ní nǹkan báyìí sí kọ́dà látọjú ayé ọ̀pọ̀lọpọ̀ wọn náà làwọn náà ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú tàn wọn bẹ́ẹ̀ yẹn bá ka tíra kan tí Dr. Sa'id al-Qahtani nínú àwọn afa jamiu mulkura ní Makkah ni àwọn afa ara Makkah mẹ́mbí ìmọ̀lẹ́ wọn dẹ́ka afa Káyọ̀dé aha ara àwọn afa àwọn afa Mustafa Dr. Sa'id al-Qahtani lọ́dọ̀ yín wọ́n wà mí àwọn ni wọ́n ṣe tíra tí wọ́n ní Sheikh Abdul Qadir al-Jilani àkàyídàtúhù wà wà àkàyídàtúhù wà tasawwufu wà ọ̀ṣẹ́ ìmìnira abẹ́rẹ́ kọ́bí kẹ́yìn ọ̀rọ̀ kàtìrà náà gbogbo nǹkan yìí ní ọba mẹ kọ́lọ́ kọ́ sànù wa. ìbéèrè kan náà tún bẹ nígbà yẹn wọ́n là máa gbọ́ pé ọlọ́run ti dá àlẹ́bí àwọn Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun sàṣàlátù ẹgbẹ́ ọlọ́run pé àwàdù súnà bẹ́ẹ̀ bá àwa là sàṣàlátù ẹ sàṣàlátù bá àwọn Muhammad àwọn olùsúnà náà máa pàtàkì àmẹ́bí gbogbo ẹni gbọ́dọ̀ ó máa pàtàkì láti wọ́n ní wọ́n ti dá àmẹ́bí ọlọ́run tó dá àmẹ́bí Ádámù ẹ̀dá mọ̀ ṣé bẹ́ẹ̀ náà ní sọ́tù wà nù láwùlì máa fún sí nínú kádàrá tẹ̀ ń sàlàyé náà ní bísímẹ́lá. ó ní Muhammad sallallahu Alaihi wa sallam ọlátọ́lọ́ nabi ànábì ọ̀pọ̀ ju ká máa wá wá ntí <laughs> ntí ò sí ká máa pé ń bẹ lọ mo tún rántí tíra kan mo ti wúyẹ lákùn bẹ́ẹ̀ bá lè kà ọ̀dà púpọ̀ tíra náà là ń pè ní hukukul Mustafa sallallahu alayhi wa sallam bayna al-ijlali wal-ijfa tí dókítà Sadiq ọmọ ló ṣe gbogbo ń tẹ́ ń béèrè yìí lọ́wọ́ à ń bẹ̀ wọ́n wí nǹkan báyìí parí ọlọ́run ṣe bá ọlọ́run ò sí lè fa nàbí àmọ́ ṣe ń báyìí fún un ara ẹ̀ náà ni pé kọ́dà àwọn nígbà nàbí bá ń rìn sọ̀rọ̀ àwòsánlá ànábì ẹsẹ̀ méjèèjì ni ni mà àà ẹ̀dá fún èébú lè yín wà á bí ẹ́ níta nàbí tọ́lọ́run ṣe fa nàbí wa Muhammad sọ̀rọ̀ àwòsánlá ọ̀pọ̀ jàrá tán nẹ́bí ò ní di ká ṣẹ̀ṣẹ̀ máa wá ẹni tí ó bá tó nǹkan là á ṣẹ̀ṣẹ̀ máa wá pé ẹ bá wa parọ́ pé ọlọ́run tó fi léyìí kún fún un kí wọ́n bá a mọ́ léyìn wàláyà nẹ́bí kọjá bẹ́ẹ̀ èsì lórí eléyà nẹ́bí náà lọ́dá wọn ẹ̀ o lórí ìbéèrè yìí anabi ni kullukum min adam wa adamu min turab anabi ni gbogbo ọmọ anabi adama látara adama láti jáde anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọmọ anabi adama ni ọmọ ọmọ ọmọ anabi adama ni anabi adama sì ni mintoro inú yẹpẹrẹ lọ ti dá anabi adama tó àmọ́ gbogbo àwọn kan wọn ibi mo ti wí ẹẹ kódò lè já níyàn dáadáa làwọn tó kọ kalẹ̀ fi kọ àmọ́ ẹ jẹ́ ká sọ fún wọn pé àti anabiwa muhammad sallallahu alaihi wa sallam àti sheikh abdul qadir jilani rahimahullahu ta'ala nínú àfa sunna ni wàláhi bí wọn bá délẹ̀ Iraqi nínú àwọn afa Hanabila doni madhabu Hanbali ni madhabu ahlu sunna wal jama'a tó hàn jù nínú àwọn ògbóǹtarìgì afa Hanabila ní Sheikh Abdul Qadir Jilani àwọn Hanabila àwọn Saudi wọn jẹ́ bẹ́ẹ̀ gbogbo Saudi Hanabila ni wọn nínú àwọn àgbà afa Hanabila ní Sheikh Abdul Qadir gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè já níyàn dáadáa làwọn èèyàn fi kọ́ pé ẹkún fi lè kún wọn ò ní di ẹ̀ ọlọ́run pọ́n wọn lé kọjá kásẹ̀sẹ̀ máa wá fi ntí kò ní ẹ̀rí ká máa fi òòrùn wọn sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilayi jazakum allah khairan ah, ibi abati ẹ̀rù wà nẹ́bí dé a lè ráyè tẹ̀lé mi àbí bẹ́ẹ̀ kọ́ ni níbi abáwù wà nẹ́bí dé sẹ́ a lè ráyè tẹ̀lé mi àti tí wọ́n kọ́ sí ẹ̀ lọ́rùn mi àti tí wọ́n kọ́ sí lọ́rùn mi ẹja lórí tàbẹ́lì ìfẹ́ tí ó dàbí gbogbo àgbáyé ẹni gbogbo àwọn ẹgbẹ́ dàrú ilé lágbájá àti làkàṣègbè ni ká gbé sí ẹgbẹ́ kan ọlọ́run kò ṣe àmọ̀nà wa gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wáyé tó náà láfi káńsẹ̀ rẹ̀ ńlẹ̀ lónìí ẹni yẹn béèrè pé kùránì ti ń sọ̀kalẹ̀ ṣé ó ń sọ̀kalẹ̀ ó tó di pé àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ fún ànábì Muhammad àbí nígbà táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ iná ní ìtàn ní ń rẹ̀ ìtàn àbí. àwọn àtàn yẹn. n ti bẹ́ẹ̀ náà Al-Qur'ani ẹ̀ ṣe tàn nìkan ṣe tàn lẹ́nu ìbéèrè. àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. ní kúkúrú méjèèjì ní bẹ́ẹ̀ náà Al-Qur'ani Karim. àwọn tó jẹ́ n ta lè pè ní al-awamir àwọn àṣẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run ó ti ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam pàwọn láṣẹ pé wọn ó ṣe báyìí pàwọn láṣẹ pé wọn ó ọlọ́run wá pa àìmọye ìtàn bá nẹ́gbàá Muhammad sallallahu alayhi wa sallam ìtàn gbogbo àwọn tó ti lọ inú bẹ́ẹ̀nbẹ́ inú àwọn hikami tọ́lọ́run fi pàtàn bá nẹ́bí ńgbà mí ni pé nígbà mí gẹ́gẹ́ bí ọmọnìyàn báwọn kèfèrí bá ṣe tó bá fẹ́ kún ànẹ́bí lẹ́mìí ọlọ́run wà á rán létí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Musa wọ́n ṣe báyìí fún Yusufu wọ́n ṣe báyìí fún Lamayin gbogbo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ lọ́lọ́run pa ní ìtàn fún anabu muhammad sallallahu alaihi wa sallam so méjèèjì náà ní bẹ́ẹ̀ nù alukur'an karim wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ah, jazakumullahu khairan <coughs> ọlọ́run kò bá a dúpẹ́ fún ìgbà wa jẹ̀mọ́. àwọn ọmọ mi ní ìlànà ìṣẹ̀yìn